أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. bákan náà ni a àlékún ike àti ige fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ike àti ige ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí dídé ọ̀gbìn àkèámọ̀ a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìgbìyànjú tí kálukú wa ń ṣe lórí kálígbó ẹ̀sìn yìí ká lè mọ tọlọ́run ká gbọ́ tàbí bí sallallahu alaihi wasallam yìí kọ́lọ́run kó gbà níjọsìn lọ́wọ́ wa kọ́lọ́run wá jẹ́ ká gbọ́ ẹ̀sìn yẹn yé bó sì yẹ ká gbọ́ yé torí pé nínú jíjálágbára ọlọ́run kìí ṣe gbogbo ẹni tó bá ń gbìyànjú ni máa ń lépa bá tó ń gbìyànjú lé lórí nínú àwọn ìtàn èyí táwọn àáfàá ti kọ nínú tírà suwarun min hayati sahaba tí wọ́n fi kọ ìtàn àwọn sàábé tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n rojú rẹ̀ àáfàá yẹn ẹ̀rí bí àwọn sàábé kan bẹ tá a máa ń pè ní àlàáṣárọ́tù alimobasharuna bilijanna àwọn sàábé mẹ́wàá tí wọ́n gba ìwé àlùjẹ́ náà látàyè ńláṣẹ́ máa ń sọ pé kò sẹ́ni tó lè mọ ìsìláàmù ṣe tó lè tú àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn tẹ́nìkan bá rò pé òun lè jẹ́ ní ọlọ́run ju Abubakar lọ àbí ju Umaru lọ àbí ju Usman lọ àbí ju Ali lọ àtàwọn sàbí mẹ́wàá yòókù nínú àwọn sàbí mẹ́wàá yẹn ọ̀kan nínú wọn ni Sa'idu bùnú Zaidi Sa'idu bùnú Zaidi Sa'idu bùnú Zaidi téèyàn bá ń ka ìtàn rẹ̀ gbà mí èyí lè máa sọ̀rọ̀ torí pé n tó fà pé bàbá rẹ̀ náà máa ń pè ní Zaidul Khair bàbá rẹ̀ ẹ̀sìn àwọn Júù mọ́ kírísítẹ́nì ló ń ṣe ó wá ti dọ́dọ̀ àwọn àáfàá kírísítẹ́nì ó dọ́dọ̀ àwọn àáfàá Júù ó rí i pé gbogbo wọn they are very corrupt ó rí i pé wọ́n ti distort in tó wà nínú tàwórẹ́tà àti ìjìlá wọ́n ti yípo mo fẹ́ mú ọ̀rọ̀ láti bẹ̀yẹn torí tá a fẹ́ sọ lónìí alaakidatu ali islamiyya islamic creed ìgbàgbọ́ Islam òdodo torí pẹ̀lú tó ṣẹlẹ̀ nù àárín àwọn Jews tó ṣẹlẹ̀ láàrin àwọn Christians ó ti ń dénú àwa mùsùlùmí náà irú wáàsí yìí ó jà gbọ́yé torí pẹ̀lú wáàsí yìí tọ́píìkì ẹnu mi gbà ẹ lè sábà rí nínú pósítà náà àwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ torí àwọn èèyàn kẹta ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àkídà àbọ̀rọ̀ gbàgbọ́ òdodo yóò máa dájà alẹ̀ ọ̀rọ̀ gbàgbọ́ òdodo ọ̀dájà alẹ̀ àbí tẹ́ ẹ bá ti ń sọ ẹ sọ pé àwọn kan lọ́dà àwọn kan ní ọ̀dà rárá ìtò wà fún ni pé ẹni tó rò póun ọ̀dà kọ́mọ̀ póun ọ̀dà òun tó níbi tóun pọ̀ tóun kù sí ẹni tó rò póun ọ̀dà kóun náà mọ̀ pé àṣẹ tóun náà bá tún jáwé sóbì òun tó lè dáa jẹ tó rò póun dáa jẹ òun lọ irú tó ṣẹlẹ̀ láàrin àwọn Christians àti Jews ó ti ń dénú ìsìláàmù kò sì yẹ kó rí bẹ́ẹ̀ zaidul khair tó jẹ́ bàbá saidu bónú saidu bónú zaid ó wá ń wá ìsìláàmù òkì ó lóun mọ̀ pé kìí ṣe òdodo tó wà ní bíbélì ṣe rí dòní ẹ bá máa wo kẹsẹ́ẹ̀tì yusuf akadi lẹ́nu ọdún yìí nìkan èèyàn tó lé ní four hundred ló ti gba islam látọ̀ yusuf adébọ́jú àjọ máa ń chat dada ní whatsapp yóò send fúnra Yusuf Akadibu wọ́n send picture gbogbo wọn sí mi gbogbo picture wọn bẹ lórí fóònù mi tọ́ra láwọn whatsapp forum tó yẹ pa tí máa ń discuss àwọn issues tájọ wà ń bẹ̀ papọ̀ kejì máa wọn Islamic chat forum sincerely yours gbogbo báwọn ìgbà tó lọ sọ́sọ́ gbọ́dọ̀ ìpẹ́ yìí táwọn ká lọ issue release pé káwọn Christian ọmọ lọ àwọn ní kílódé làwọn èèyàn di mùsùlùmí ó pẹ́ tó bá lọ káwọn mẹ́mbà àwọn pásítọ̀ church kan sanction wọn tó ń ti bẹ́ẹ̀ àwọn kírísítẹ́nì tó yọ lọ wàhálà ìmẹ́ẹ̀ẹ́dógún tó bá ìsìlámù kí ló fa òdodo tó wà mọ́ bíbélì ló fi hàn wọ́n irú kàtàkì sí láìpẹ́ ibi tán ti kírun gangan bí màmù ṣe dún wájú táwọn yòókù tó kódà wọ́n tó tó sáfù nínú máyà wọ́n tó sáfù lápá ọ̀tọ̀ wọ́n tó sáfù ní kíni o apá òsì obìnrin yọ mẹ́mẹ́ bíbélì náà lè ṣe káyì òun ọ̀kà nínú bíbélì wàhálà ìbí tán ti kírun bẹ́ẹ̀ bíbélì àlùwàlà ọ̀nbẹ́nu bíbélì láwàní ṣe kọ́tẹ́tẹ́ láwàní náà wà ní ìsìn láwàní kámọ ewé láwàní ara tó dáa ní bíbélì tó sọ̀pọ̀tì láwàní aṣọ ẹ̀yẹ bíbélì pé láwàní ìjáàmù làwọn ẹlẹ́yà wá lóyìn obìnrin tí ò bá lè lọ ìjáàmù bíbélì ní kò fani kòdòdò kó da láwọ́ kó da láńgànà pé òyìnbó lélẹ̀ aláwọ̀ kù lélẹ̀ ara rẹ̀ sẹ̀sẹ̀ yá bọ̀ nígbà tani òrìyá àbá tẹ́ni pé tó kọ́kọ́ ọwọ́ asírílẹ̀ bí orí mi ó sorí kodoro lásán pé àbá adékẹ́ ẹ fẹ́ <laughs> I'm very sorry mi nídìí àti fẹ́rù wọn ẹ bá ń wáyàwó mi tì í wọn ò bá fá orí ẹ̀ tó ló di wèrè nìyẹn ẹ wà àwọn Catholic sister làwọn ṣe máa ń lo small cane bíbélì ló bẹ́ẹ̀ tí ọba ti lè lórí ìjà àbúrò lóyún tó fárí kodoro tó di wèrè aláwọ̀ kù tó ti yé káwọn èèyàn wa máa dọ́gbọ́n sáfún díẹ̀díẹ̀ bẹ̀ tí ò lè bùkí àwọn òdodo tó kù nù bíbélì wọ́n ti yí bíbélì o ó sì wà nù bíbélì dàárọ̀ yìí wà láàyè àwọn tó jẹ́ pé gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni wọ́n rí yí ní máàkì twelve verse twenty eight wọ́n rí àwọn kan yí dòmí bíbélì sọ̀pọ̀ ti pé kúlì wúwà lọ́hùn ahadi ṣùgbọ́n àwọn ìtàn rí yí ẹ máa wò bàtà wà primary àdúrà kí ló kọ̀ rẹ̀ song of praise ìtàn máa ń kọ́ wa bàbá wa ti ń bẹ lọ́run bàbá wọn ti ń bẹ lọ́run kí bàbá tèmi lọ́yìn bàbá wọn ti bẹ̀ lọ́rùn kán bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tiẹ̀ ni wọ́n ṣe láyé wọ́n ṣe lọ́rùn dárí ẹ̀ṣẹ̀ wa jì wá wọ́n sọ di dárí ìgbésẹ̀ wa jì wá tọ́lá bàbá wọn ò lẹ́ṣẹ̀ Jésù ṣe kí ni o ó ti kó ẹ̀ṣẹ̀ àwọn lọ. irú tó wá ṣẹlẹ̀ yẹn sáwọn Christians àtàwọn Jews òun ni Zaidul Khair tó jẹ́ bàbá sàbẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn mẹ́wàá tó gbàwé àlùjẹ náà ó ti wá rí pé ìtàwọn kírísítẹ́nì àtàwọn júù ṣe ìtọ́wà ní bíbélì àti ìtọ́wà ní tàwọ̀rẹ́tà àti ìdílé àwọn ṣe kí ni o wọ́n ti ta wọ́n yìí ọwọ́ á kúrò lọ́dọ̀ ọwọ́ ń wá òdodo lọ pé wọ́n lọ́kùnrin kan ti dé máka ó ní láti jásí pọ́kùnrin yẹn wọ́n ló ń pọ́ lọ́hùn lẹ́yọ kan wọ́n ló ń ṣàlàyé òdodo fáwọn èèyàn òun gbọ́dọ̀ wá òdodo yẹn lọ jẹ́mọ̀ jẹ́ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ sí ojú ọ̀nà ni wọ́n ti pa wọ́n pa lójú ọ̀nà ni kò láǹfààní àti dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ah wọn ló wá ń sunkún ọwọ́ àṣàdúà nígbà tó fẹ́ kú yẹn pé Allahumma ọmọ ọlọ́wọ́ bá kan bẹ ó sì gbàgbọ́ lọ́wọ́ yẹn lọ́tọ̀ tàwọ́rẹ́tà àti ìjìlá kalẹ̀ ṣùgbọ́n àwọn kírísítẹ́nì àti júù ti corrupt wọ́n ti yíwèé òfin wọn ó ní wọ lọ in haramuta ní adalẹ̀ khair oore Islam yìí tó ọ̀bà jẹ́ kémi ó ṣe kòǹgẹ́ rẹ̀ fàlàtò harim ibni sa'ida ọmọ mi sa'idu yìí ìwọ ọlọ́run ṣàánú mi jẹ́ kó ṣe kòǹgé orí islam ọlọ́run dẹ́ gbàgbà rẹ̀ sa'idu lọ padà wàá pàdé àbẹ́bí sallallahu alaihi wasallam tó wá gba islam wàhásùnà islam ó dẹ̀sẹ̀ islam ẹ̀ dáadáa ló ṣe jẹ́ kan nínú àwọn sàbẹ́ mẹ́wàá tí wọ́n gbé àwọn àgbẹ̀ náà látàyè kí wá ní tí bàbá sa'idu bùnú sa'idu tó torí ẹ̀ sáà kìí torí pé wọ́n ti yí òdodo ìgbàgbọ́ tó wà nínú kíni o tàwọ̀rẹ́ta àti ìjìlá ìyẹn ló fà á táwa náà bá ń ṣàlàyé al islamiyya authentic islamic creed ìgbàgbọ́ islam òdodo jama kìí ṣe ọ̀rọ̀ pé àtakò àbí ọ̀rọ̀ pé ẹnìkan ló dá ẹnìkan kọ́ ló tó túmọ̀ sí kọ́ yẹn ìtò túmọ̀ sí ni pé ọlọ́run tọ́jú dá wa èmi ọ̀la lè náà mi ò ní èmi náà máa bẹ̀rẹ̀ ọ̀dọ́ méjì wà ní náà má jẹ́ kí n wọ ṣùgbọ́n ní wọ́n dùn bá a ṣe ń kóra wá jọ láyé yìí tá a jọ ń jókòó gbọ́rọ̀ ọlọ́run a jọ ń ọmọ àpòjọ́ jákàlá súnmọ́ ọmọ tó dé a jọ ń ṣe tọ́ọ̀rù papọ̀ ẹnìkan lọ ájì lọ pàdé ẹ̀ jẹ̀mọ́ kò sí ntọ́ dàbí ká tó jọ wà nínú kéde o àlìjàn náà tá a bá ti wá rí bẹ́ẹ̀ nìkan àfà ìgbàgbọ́ yìí lè gbé yín wọnú ọ̀nà o kí ló burú káàkó sákèésì torí pa nífẹ̀ẹ́ rẹ̀ àfẹ́kọ́ sọnù wọ́n sì rájá tí ọba sọnù kò ní gbọ́fẹ́ kí ni o ọlọ́dẹ ìyẹn ló fà lónìí tá a ṣe gbọ́dọ̀ máa ṣàlàyé kódà gbogbo àwọn Ramadan public lectures tá a máa ń ṣe tọ́rọ́pọ̀lọpọ̀ èyí wá wá sí torí pápọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́jọ́ kò ní sẹ̀yìn nífẹ̀ẹ́ ọlọ́run ni àwọn èèyàn wá sí náà tí èsè pé ẹ báyà táwa ti kó o bẹ́ẹ̀ o ẹ olóṣèlú kan bọ́ o yóò fún wa ní ẹ́ńfílóòpù nígbà báyẹ̀wò twenty thousand àwàlá ẹ̀ ọ̀pù yóò ní kò ní gbáyàn pé sẹ́nitọ́ kínní kan bọ̀ o wọ́n fẹ́ wá rí àwa kínní kan klọ̀ọ̀bù o sẹ́gẹ́tì lè sìn àfà àwàlá ibi ò ní gbèrò ibùkọ́ mọ̀ fún akọjá kọ́mọ̀ five thousand ibi ò ní gbèrò ṣùgbọ́n ní ìsìnká lukú kẹwàá nítorí tọ́lọ́m ẹ fowó yín wọkọ̀ ẹ fà àwọn iṣẹ́ ilẹ̀ tó yẹ kẹ́ ẹ ṣe òní sunday tó yẹ pẹ́lú mi fi máa ń ṣe kí ni o tó fi máa ń sùn tí ó sinmi tí ó ara ta jẹnẹrétọ̀ tí ó sì fáànù orí tí ó bọ́ sọ́ọ̀lẹ̀ <laughs> tí ó kú ọ̀dà wíwá nìkan ní kí ni o ara rẹ̀ pé ẹ sábà ń tẹ̀ kéèyàn mẹ́rin sọ́ọ̀kù mi o àáfà yóò sì fìlà lórí dànù yóò bọ̀ singlet lẹ̀ yóò wà nínú àpájẹ́ tẹ́ kó ti fẹ́ kú ẹ fi gbogbo ìsinmi ilẹ̀ wa gbọ́dọ̀ ọlọ́run kọ̀ wá ní dáa ká mọ̀ lè fúnra wa authentic Islamic religion al-aqidatul islamiyya ìgbàgbọ́ Islam òdodo kí ló yẹ ká gbàgbọ́ kí ló yẹ kó wà ní ìgbàgbọ́ wa ìyẹn ní táwọn àmú kọ̀ọ̀kan àáfàá ni alákọ̀ọ́kọ́ lọ́mọ ọlọ́run ti jẹ́ kó yé wa nípa wípé wàlàkọ́dìbà fi kúlì wúmọ̀ Quran chapter sixteen verse thirty six ìtí mo gbé wọn dìde fún anabi musa anabi isa anabi adama anabi noah anabi yaku gbogbo anabi ọlọ́run àní ibùdó lọ́ha ẹ máa ṣe lọ́run nìkan ṣoṣo kìí ṣe pé ẹ máa ṣe musa kìí ṣe pé ẹ máa ṣe isa kìí ṣe pé ẹ máa ṣe anabi wa muhammad sallallahu alaihi wa sallam ẹ máa ṣe jìbìrì ìlú ọlọ́run ni ẹ máa ṣe wàjítẹ́nìbù tọ̀ọ̀gùtì ẹ wá jìnnà sí gbogbo sáà.

ara àwọn àrọ́mọdọ́mọ ànábì nóòwù ti wá nóòwù ni awálò rúṣùl pé èèyàn kọ jẹ́ òjìṣẹ́ ọlọ́run lọ́yà máa kéèké ayé máa sọ̀rọ̀ wá kí nóòwù lálákọ̀ọ́kọ́ sì dìde iná omi yìí àwọn lára sáwọn èèyàn wá àtẹ̀wù nǹkan mẹ́ta péré náà ni àní ibùdó lọ́hà tẹ́ ẹ bá ti lè rí gbogbo èèyàn tí ọmọ ẹ̀mbásáìsì kẹ́ ẹ máa ṣe lọ́mù èèyàn bù ni tẹ́ ẹ bá ti rá àfáà kan tó ní ẹ̀ àwọn ẹ̀rọ ọmọdé ọ̀nà èsì dandan ẹ̀sá àdìmọ̀ fáwọn lówó àwọn àfáà kan wọ́n fẹ́ ba ayé Abíọ́lá jẹ́ nígbà tó wà láyé kọ́lọ́ tó ní kábíọ́lá padà àdé àwọn àfáà nìyí wọ́n ní ah, aláàjì ah, ìtàǹsẹ̀ yìí ti ju kẹ́yìn tó máa kírun kẹ́ máa gbàwẹ̀ lọ à ṣùgbọ́n ilẹ̀ kọ́ ọ̀bù mọ́sálásì ẹ̀yin lè rán wa lọ Mẹ́kà gbogbo ìrun táwa bá ń kí ẹ̀yin náà máa gba aládẹ gbogbo táwa bá ń gbà aládẹ àti tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ àwọn fún lóúnjẹ táwa bá gba aládẹ kọ̀ọ̀kan èèyàn gba aládẹ yẹn ten thousand tó wá ká dání bá kíyàn tó wá bá sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ àwọn àfáàlẹ́ lòun nídìí fún à bí a ti sí ní ìyù wọ́n ń tàn yín jẹ ní ọ ìyẹn lọ́wọ́ àfa àwọn ẹ̀rí hàn ẹ̀rí pé Abíọ́lá sponsor nani tọ́jú sí Yorùbá kọ́lọ́ fọ̀rọ̀ kí Abíọ́lá ó sponsor odidi pírójẹ́ẹ̀tì Quran tọ́jú sí Yorùbá tó ní ká pẹ́ lọ́fẹ̀ẹ́ fún ogun mùsùlùmí kálukú ni ó ṣèṣì rọ́ṣẹ́ rẹ o wà látẹ̀síru wà zírọ́ tó wíṣírọ̀ òkùrọ̀ tẹ́ bá wo àwọn àfa àkànìyẹn ìtọ́wà áfà nìkan gbowó lọ́wọ́ èèyàn wọn ò ní lọ kò sí ọba àmọ́ sí nígbà pé àsìkò orun gángan làwọn bọ́ọ̀lù àwọn ṣe súná ọmọ lọ́wọ́ àsìkò orun wọ́n wọn ò ní lọ kírun àsìkò à ń wọn ò ní lọ kírun àwọn ànábì rí báwọn àní sallallahu alayhi wa sallam ó inna awala. ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati min amalihi salatuhu nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n bí ẹrú tó bá dijọ́ ọ̀gbẹ́ ìdí àkíyàmà òun ni wọ́n ọlọ́run ní béèrè nípa mathematics kò ní béèrè physics kò ní béèrè chemistry kò ní béèrè rice kò ní béèrè búrẹ́dì kò ní béèrè jíìpù kò ní béèrè mansion kò ní béèrè android phone kò ní béèrè smartphone kò ní béèrè laptop kò ní béèrè dstv kò ní béèrè international passport kí ni ọkọ̀ béèrè asọ́láàtì ẹni tí ó bá ti kírun ànábì ní fàkọ́ ní họ́ọ̀bà wà họ́sírọ̀ ó ṣòfò ó pòfo ọ̀ráre ṣùgbọ́n ẹni tí inú rẹ̀ bá dáa fàkọ̀dé afláhà wà á ń jáhà ó soríire ọ̀là lọ́dọ̀ ọ̀lọ́ torí pé àní ìbùdó lọ́hà anábì Nuhu ní nǹkan alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ fi lè soríire ní káyọ̀ máa ń sílọ̀ olórí ìsìnlọ̀ wà ní ká kírun wákàtí mara àánú

òun ní ọkọ̀ dé àṣùbà láàárọ̀ òun ní ọkọ̀ jẹnẹrétọ̀ òun ní ọgbà mọ́sálásí yóò rọ̀ mẹ́sáàgì ẹjẹ́ ọ̀dàlẹ̀ ẹ̀tọ́ bá níbi tí ó ti mutí yóò tọ́ fagbó yóò fa sìgá yóò rẹ́pù ọmọ omi lẹ́gàdé yóò dàsáyà àáfà ìbẹ̀rù ọlọ́run rẹ̀ ò pé ìtí jẹ́bẹ̀rù ọlọ́run ni pé èèyàn fẹ̀sẹ̀ lẹ̀ èèyàn ọmọ ṣètò ọlọ́run èèyàn wá ní pé lọ́dẹ̀ percent ó lè láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan ti ń ṣẹ̀ yóò tún máa banújẹ́ lórí ẹ̀ yóò tún máa tọrọ àforíjì ṣùgbọ́n tó yá sí pé ẹsẹ̀ ọ̀ka ẹsẹ̀ kò ń kẹ̀sẹ̀ lọ́n lọ ni kò tó wá fọwọ́ yẹ pé kókó fọwọ́ yẹ pẹrẹ mú jọsìn kìí ṣe olùbẹ̀rù ọlọ́run àní ibùdó lọ́à àní nǹkan alákọ̀ọ́kọ́ ẹ máa sin èmi ọlọ́run nìkan wá tẹ̀kú ẹ tó páyé èmi ọlọ́run wà á tó ewu ní ẹ máa wá ṣe súnà ẹ tẹ̀lé mi ànábì tọ́lọ́run sí yín nínú ìdásí pé tá a bá sọ̀rọ̀ súnà tẹ́nìkan bá ń fẹnu yẹpẹrẹ súnà tó ní pé súnà dèdèrè wo làwọn káàtì ẹ̀ ń sọ àwọn ọkẹ̀ máa wù ọ́nà ni tó ọba dọ́dọ̀ ọlọ́run lọ́gbọ́ ọlọ́run sí kọ́tọ̀ fàfíìlì gbogbo ànábì ọlọ́run ara tá máa ń sọ nìyẹn wà á tí ú ní ẹ tẹ̀lé mi ànábì táwọn ànábì tí wàá tọ́lọ̀ ránṣẹ́ wàá tó jẹ́ ànábì kan nàbí yìí náà Muhammad sallallahu alayhi wa sallam jọba ẹ̀jẹ̀ fún yín lápẹẹrẹ kéèyàn bá jẹ́ politician sẹ́ẹ̀ báwọn leaders ìpọ̀lítà àwọn ọlọ́run eh, tó máa jáde àrínú ẹgbẹ́ òṣèlú nínú òṣèlú ànábí òṣèlú làwọn àwọn lànábí òṣèlú tó bá ti wá rí pé mẹ́mbàsì kan kò wà lóyà sáwọn ó máa ní problem o ò ṣe súná lídà rẹ yóò mọ̀ rò pé ẹ̀ ok Ọ̀yọ́ state wọ́n rìlíìsì àwọn chairman party àtàwọn LCDA wọ́n rìlíìsì ọkọ̀ wọn ẹ lọ ṣèwádìí they are loyalists àwọn loyalists ni consensus candidate

ṣẹ̀rí àwọn òsìn faramọ́ ká máa wọ sọ tán yàwòrán èèyàn sí mùsùlùmí aṣọ tó bá ti lè yàwòrán èèyàn sí ibà yìí tẹ́ ẹ jó mi ẹ má rárú àwọn aṣọ fáwọn ọmọ yín àǹjẹ̀nú a àtáàkì ọmọ kékeré tù rẹ̀ aṣọ tó bá ti láwòrán animate object wọ́n yẹ ewúrẹ́ sí wọ́n yẹ ẹyẹ sí wọ́n yẹ èèyàn sí wọ́n yẹ àgàlà sí wọ́n yẹ ẹ má rà fọmọ yín tọ́ba àrà tọ́ba bò ẹ dìfẹ́ǹsì ẹ̀ nínú kẹ́ ẹ tú àwòrán nǹkan abẹ̀mí yẹn kú àbí kẹ́ ẹ lọ wá mi fọmọ ṣùgbọ́n torí pé ọ̀fẹ́ lọ́jọ́ ìwọ̀n ní Àbújá fún kan party àbí fún kinní kan conference wọ́n ní aṣọ lọ́la àwòrán Buhari ni wọ́n wà tó ọ̀bá wọlé ọ̀tẹ̀lẹ̀ àwọn adarí rẹ nínú òṣèlú jàmọ́ torí pé ọ̀fẹ́ ṣe kí ni òórè ọbẹ̀ kan bẹ̀ wọ́n wá ní wàá kí ú ní tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ọ̀bá tiẹ̀ tí ì ó rí pé ah ànábì sallallahu alaihi wasallam ànábì ọkùnrin ni ọmọ ń dáhùn gbà sí ànábì ìfarun gbà imani tèmi èdè bẹ́ẹ̀ mọ́ wàá tàkù ìmánì mi èdè bẹ́ẹ̀ ṣùgbọ́n má ṣe kí ni o má tàkù má rẹ̀ tó bá dá sí pé àwọn alákatakítí àwọn aláṣẹ ìgbọ̀nù òun ni wọn kò ní ìsìn wọlé sóyìn ká dáhùn gbà sí kì í ṣe wọn gbà ń súnà o <laughs> wọlé sóyìn ká sáà nínú àwọn ọlọ́pọlọ pípé òǹkọ̀wé ara àwọn literary prowess tá a bá sọ̀rọ̀ pé èèyàn kọ̀ọ̀kan láfíríkà ọ̀gá ni Wọlé Ṣóyínká jẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run kì í sọ̀gá torí kèfèrí ni ọmọ wa tọ́ka Kùránì ìlú orí Wọlé Ṣóyínká lọ lọ́dọ̀ Ọlọ́run torí òun ṣe Allahu Akbar Wọlé Ṣóyínká èsì Allahu Akbar èsì sẹ̀mí alọ́ọ̀lùmọ̀ ní amida bọ́ba aláwa alákàlẹ̀ àmì Allahu Akbar ṣùgbọ́n nílé ayé nú àwọn tí ń kọ̀wé Wọlé Ṣóyínká dárúgbọ̀n sí kì í ṣe orúgbọ̀n súnmọ́ wọlé Ṣóyínká kìí ṣe orúgbìn oṣù náà lọ́dá sí Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó lè kọjá kókósẹ̀ ẹ wo ọmọge nígbà táwọn akẹ́kẹ́ tí tí àbí olóko ni ọmọge lọ wọ́n bá sún náà yọ ọkọ̀ dé orókùn kò ní o àwọn èèyàn lẹ́ni ká mọ̀ gà kí ẹsẹ̀ lórí iṣu náà lórí ọmọ ẹni onílé ká mọ̀ gà ló ń jó ẹ̀wọ̀n tó ń ṣe ń jóre kálukú gà lẹ́ni ká mọ̀ gà lọ kí ẹsẹ̀ lórí iṣu náà abẹ́ ti gbàgbé kẹ́ńbẹ́ kẹ́ńbẹ́ lẹ́ Yorùbá aṣọ òfì ẹ àfà irú àwọn tábàtà àfà kọ́lọ́ ń pọ̀ láti ṣe kéèyàn máa wọ òfì lẹ́kọ̀ọ́kan àfà kéèyàn wá kẹ́ńbẹ́ gidi kẹ́ńbẹ́ kọjá kókósẹ̀ ọgbà súnà mọ́ pọ̀ àwọn bàbá wa láyé ẹjọ́ wọn kẹ́ńbẹ́ jàmọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣùgbọ́n lónìí ẹlòmíì tí mọ́nì rẹ̀ ọba ti gbé kankan nínú ẹ̀sìn yóò máa wá takò tàbí kó ráwọn tó bá ṣe sálásè jù gbogbo ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí kankan tí máa ń sí jùlẹ̀ àwọn ìyàwó ànábì máa ń bójú ìmọ̀ni èèyàn tí ì débẹ̀ èèyàn arábáyàwó èèyàn sọ díẹ̀ díẹ̀ ọgbọ́n bá a bá a sọ̀rọ̀ kí wọn náà bá fọlọ́ọ̀ kọ́ ọ ẹ̀sẹ̀ ọ̀gbìn ní ẹ̀sẹ̀ èmi ọ̀wà twenty naira lọ eighty naira tẹ́yìn bá fi kún ní la fi ń sanwó sùkúl fíìsì iná la fi ń ra ráìsì àtẹ̀wà pé pẹ̀lú àṣọ lọ ninety bá ṣe kíní kan èèyàn jẹ́lẹ̀ àwọn èèyàn ọmọ ṣiṣẹ́ àwọn èèyàn máa ṣe mistake ìṣe bad mentally ẹ lọ wọ Saudi Arabia àwọn ọmọ ti bí lọ ẹ bá máa ń wọ àwọn mọ́sán sáwọn àrọ́ mi máa ń kọ́ ẹ̀rọ kúmù kínní kan kúmù lẹ́yìn kúmù fọ́tùlá àwọn obìnrin láti Saudi wọ́n ń sẹ́ndì owó sí Nàìjíríà tó fi ń kọ́ mọ́sálásí tó fi ń gbẹ́bọ́ òwò ọ̀kan nínú àwọn àfáà tó lọ sí ájì ilé tó dé sí obìnrin tí wọ́n tó bá wọn lálejò nílé yẹn ní maka gangan mọtìbílọ́ní àná tó ọba ti wá ara nǹkan lásìkò ájì ọwọ́ àmọ́ ṣe sọ́dá kọ̀ ṣe ìbá ọmọ nàìjíríà àwa sì láì kíkà wúfù tó ọba ra nǹkan bíi káfíwé ten thousand nàìjíríà nǹkan thirty thousand ní òkò fọ báwọn ọmọ nàìjíríà ṣe lọ rajà lọ́dún ẹ̀ lọ́fẹ̀ẹ́ èyí tó lé àwọn òkò wálé wọn wà á ta òun dẹ̀ àwọn olówó tiwa táwọn olóṣèlú wa bí tí wọ́n ṣe jìyà lọ́dọ̀ ọlọ́ọ̀ nìyẹn wàláì wọ́n lówó lọ ṣùgbọ́n wọ́n sà ẹ̀rù sà ń bá wọn wọ́n sà tó ń kó wọ́n tó ń kó mentality Saudi táwọn bá rí pé owó ló ti pọ̀ kí wọ́n fẹ́ fi ṣe wọ́n bá máa ronú pé ẹ bá ń gbẹ́ kànga hundred sí Nàìjíríà ẹ bá ń kọ́ mọ́sálásí two hundred sí Ghana ẹ bá ń kọ́ school àìmọye àwọn èèyàn wa Nàìjíríà náà ti tàǹfààní owó Saudi inú ilé tiwa wọ́n ẹ̀sẹ̀ gbẹ̀bọ́ wo bẹ́ẹ̀ láìpẹ́ yìí láti Saudi Arabia bọ́ọ̀wù around two million naira wàhálà ìlà ń panu lẹ́nu ìsìn àfọkọ mọ́sálásí gbà mọ́sálásí inú ilé wa mọ́sálásí ò lo zero point one percent gbogbo àdúgbò ní ìsìn wọ́n dìde lọ́lé wa ní ìdìfọ́ òṣùkú yìí àáfà pàápàá tí nábàtì ẹ̀tọ́ wa wà wọ́n wà á pọn pọn pọn omi tó dáa ọbẹ̀ dáa ju water lọ níjọ́ tí wọ́n ń gbẹ wàhálà ìgbogbo àdúgbò mọ́ ọ̀nà ni kò sí mọ́tò ọ̀kadà ah wọ́n gbẹ tán báyìí ọkàn ibú omi láti sáwọ́dí náà ti wá gbé fún wa ṣé wọ̀rọ̀ àwọn olóṣèlú ti wá kan ronú débẹ̀ i do say it pé kálá àwọn olóṣèlú nàìjíríà bá ní làákà yìí sẹ́ẹ̀rí tó mú wọn ní tọ́pìkì tá a fi ń sọ̀rọ̀ yìí àlàkídátú àdìsílámìyà mùsùlùmí náà wọn gbàgbọ́ yẹ ẹ̀sìn tọ́lá wọn ti rò pé owó yẹn káwọn sá dídìdì ètò bá dínkù káwọn ọmọ ọmọ náà káwọn ọmọ ìjìyà náà sáré àwọn ni wọ́n ṣèṣirò rẹ̀ àwọn olówó ti sáwọ́dí òrò pé owó yìí ti pọ̀ ju ibo la tó lè pọ́ǹpù ẹ̀ àwọn tó pọ́ǹpù ẹ̀ ó tó ń pọ̀ sí àrùn ọlọ́run tó pọ́ǹpù ten million lọ́dún yìí ó tún ti di hundred million wọ́n tó pọ́ǹpù eighty ẹ̀ ó kù twenty million ọdún tí bọ̀ ó tún di three hundred million àrùn ọlọ́run ẹ tó pọ́ǹpù two hundred and fifty million báwọn ṣe ń pọ́ǹpù ẹ̀ ta owó tó ń pọ̀ sínú ilé ṣùgbọ́n àwọn ti bí àwọn kẹ́hìn wọ́n any charitable projects lẹ́yìn àwọn aṣẹ́wó tó máa ń bá sùn lẹ́yìn àwọn political talks tó ń bá wọn dàgbòrò àwọn yẹn nìkan wọ́n fún lówó kẹ̀kẹ́ wo tí ó wúlò fàdúgbò ẹ nídìí kàmpé sincerely tí n bá ráyè rárí tí mo jẹ fẹ́ dáná rẹ́gù àbí nǹkan kan màá jẹ́ tí màá wúwo láyé ni àbí tó bá yè mí pẹ̀lú ìní di campaign kankan mọ́rárì wọbẹ̀ ẹ sì sẹ́ndì owó kí n mọ fẹ́ jẹ láyé yìí ìsàlẹ̀ jẹ màálù mẹ́wàá tán níjọ́ kan náà ìsìlẹ̀ fíjú mi kí two hundred èèyàn yàgbẹ́ ọ̀làǹdọ̀ hospital náà kò sọ̀rọ̀ kí wọ́n bàtà mẹ́ẹ̀ẹ́dógún sẹ́sẹ̀ yìí kan náà ìsìlẹ̀ dẹ́fìlà two hundred sórí yìí kí ni wàhálà alẹ́ ayé kí n sì lé lọ fóònù mẹ́wàá pọ̀ kí n gbé márùn sí tv ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ kí lẹ́wìn náà kí n tó máa ṣe èèyàn ya wèrè nìyẹn. afa kẹ̀kẹ́ra ní wọ́n bẹ̀ ibi kan dáná kọ̀ yẹ kó kú òmẹ́ dé kú tó láwọn èèyàn ni wọ́n fẹ́ kú torí ẹ̀ ara àwọn ni wọ́n tọ̀rọ̀ ẹ̀ ti wá o gbogbo àdúgbò ẹ̀ sọ̀nà sí lọ gbogbo àwọn sólà ẹsẹ èlò wọn fi ń ṣe sólà kókó tó fi ń ṣe àwọn wàhálà ìwọn bẹ tó ẹgbẹ́ báwo lọ́gbọ́ àwọn kan tó jẹ́ kí táwọn èyí ń fojú rí ẹ nídìí ká àwọn èèyàn náà fẹ́ kú torí yín rárá o àwọn tó fẹ́ o agbádùn wọn o ẹ wo sùkúù bíi twenty ní local government yín àbí ní senatorial district yín èló wọn ta kọ̀ǹpútà kọ̀ǹpútà sẹ́ẹ̀tì ẹyọ kan kèèwọ thirty thousand àárọ̀ ìdí wọn bá yín sọ̀rọ̀ mẹ́wàá lèmi ní sùkúù lọ́dọ̀ mi àìsàn mẹ́ta sí jò ní ìní èló ní kọ̀ǹpútà sẹ́ẹ̀tì kan yàtọ̀ kálíbàtì àgbẹ̀ fáwọn tó jẹ́ pé o lè kálọ́ta sẹ́ẹ̀tì kan ní fifty thousand ṣe àpẹẹrẹ máa ṣàṣàrò ló ṣèlú nǹkan ten one hundred thousand ni kọ̀ǹpútà ẹ̀yọ kan ò tí ì wọ fifty rò pé ẹ tẹ̀sílẹ̀tì àwọn skul kan skul eléyìí ẹ ra twenty síbẹ̀ èló ni that is hundred let's say hundred thousand àbẹ́lò tẹ́ ẹ bá rò pé ok ẹ̀yọ kan fifty thousand ṣe tí mo sọ yé méjì ọjọ́ èlò hundred thousand tẹ́ ẹ bá ra twenty that is one million ẹ wá kó twenty million àkó twenty million ilé kọ̀ǹpútà project twenty schools ẹjọ́ sáwọn ọmọ wa kí lọ àwọn sùkúù yẹn wọn àná délé ròyìn commission by honorable kínní kan senator kínní kan làákàyè wọn ọ̀dọ́ ọbẹ̀ wọn torí wọn ò ní làákàyè olè ni wọn wọn ò ní bẹ̀rù ọlọ́run ìyẹn ló fà tó jẹ́ pé tá a bá ti lè gbọ́n táwọn ànábì ọlọ́run wa ṣe yé àní ibùdó lọ́ra wátàkùú wà àtìrún nǹkan mẹ́ta yẹn náà ni ọ̀dà kí wà láwọn tó yẹ kọ́jẹ́gbàgbọ́ òdodo wa màá mọ̀ ẹ wá mú ní kọ̀ọ̀kan torí àsìkò ṣé ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ àlàkídàtúl ìsìlámíyà ìgbàgbọ́ ìsìláàmù àwọn àfáà ní kákọ̀lọ́ gbọ́yé ibi tá a ti máa ń mú minal kitabi wà súnà ẹnìkan ọ̀kẹ́lẹ́ dúró báyìí kọ́kẹ̀rẹ́ ojú hàn kó ní ẹ̀mí olúwa sọ fún mi wípé a sọ fún ọ pé ẹ̀mí èṣù lọ sọ fún ọ kì í sẹ̀mí olúwa ẹ̀mí olúwa ò kì í sọ̀rọ̀ àkídà fún yàn ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìgbàgbọ́ ó ti wà ní Kùránì àti súnà kìí ṣe tá a máa ń lálàárí pé nígbà tí mo wá sùn mo gbàwẹ̀ forty days ni mo wá lálàá pé tó ara tó yẹ ká máa ṣe é sìn ni pé ó yẹ ká ṣe báyìí rárá àáfàá níbi tá a ti máa ń mú ìgbàgbọ́ Islam á mú nínú Kùránì á dẹ̀ mú nínú súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àáfàá ní ká lọ́ọ́ mọ̀ a kì í mú ìgbàgbọ́ ìsìláàmù min àárọ̀ ìlfàlásífà a kì í mú níbi ọ̀rọ̀ philosophical thoughts kákẹ́wò pé kí làwọn àwọn tí wọ́n máa ń pa philosophy àwọn tá rò pé àwọn jinlẹ̀ ní mọ ọpọlọ àbí mọ ìmọ̀ kan káwọn sọ pé ní tiẹ̀ ní táwọn kẹ́rò rí rárá kì í sọ̀rọ̀ islam a ti pè ní islamic ìta bá ti lè pè ní islam àárẹ̀ rí ẹ̀ nínú kùránì àti kíni o sunna ìyẹn jẹ́ ìka aláwọ̀kọ́ tá a gbọ́dọ̀ gbọ́yé ẹlẹ́kejì nínú tá a gbọ́dọ̀ gbọ́yé sẹ́ẹ̀rí gbàgbọ́ Islam ẹ̀yìn ẹlẹ́gẹ́ ni téèyàn ọba ti lè gbá mú dáadáa tọ́bẹ̀ èlé fún Islam èèyàn lè bàjẹ́ ìlò yọ àwọn kan kúrò ní Islam torí pé ìgbàgbọ́ wọn ó ti ní problem sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ìjọsìn àlẹ́sẹ̀ lọ́nbàkan náà akí akí jésù ọ̀pẹ́ báyà bíi mọ́gìrìbì akí mọ́gìrìbì tán báyìí sálámù asálámù alaykum warahmatullah asálámù alaykum warahmatullah àbá àkàtì sálọ́n tiẹ̀ kò sí náfìlà kankan kò sí àsìkáàlù wà lẹ́ẹ̀kọ́ níyà tí ọ̀jẹ̀ lọ́dọ̀ ọ̀nà ó ti ṣe tọ́jú ọ̀nà ọ̀nẹ́sẹ̀ kankan àfa àkàtọ́ wá jókòó ọba múnáfìlà rákà méjì ó tún múnáfìlà rákà mẹ́rin rákà mẹ́fà rákà mẹ́jọ láka mẹ́wàá ọba dàgbé ọba tó jókòó sínú mọ́sálásí ọba tó síkùrà ní ìsìnlára ọlẹ̀ alìfúlàní ọba kàbákọ́ra ìgbà tí ìṣáyì tó wọ́n pè rán Allahu akabaru Allahu akabaru ìṣáyì àfọ́ ọ̀rẹ́ra tó sálámọ̀ lẹ́yìn máa níbi pẹ́yọ́ lọ bọ́ọ̀lù àbọ́lọ́sẹ̀ ọba tó padà wà kí ìṣáyì sẹ́ẹ̀mí kò sí náfìlà gangan kò sí nǹkan kan lẹ́yìn ìmọ̀ràn yẹn ọba tó wá kí ìṣáyì sẹ́ẹ̀mí nínú ìjọsìn wọ́n yàtọ̀ àbí wọn yàtọ̀ ṣùgbọ́n àwọn méjèèjì tán bá kú lórí pé wọ́n ń ṣe lọ́hùn èyí tó jẹ́ pé kò fi ọ̀ràn yẹn ọlọ́run lẹ̀ yọ wá lùdà náà èyí tó jẹ́ pé ọ̀ ń sọ̀rọ̀ yẹn ó ti sẹ́lẹ̀ fìlà yọ wá lùdà náà náà ti rẹ̀ ó ṣe kíni o yóò háyà ṣùgbọ́n bí ọ̀rọ̀ akídà tẹ́nìkan bẹ́ẹ̀ lé lọ gba tí ọ̀yẹ gbàgbọ́ gbọ́ àbọ̀ lọ tako ìtọ́yẹ gbàgbọ́ ọ̀rọ̀ pé a good better best kọ́ yọ wọ̀ ní lọ́dọ̀ lọ ibi tí wàhálà wà ìyẹn la sì gbọ́dọ̀ gbọ́yé kí làwọn tó yẹ ká mọ̀ màá mú wá torí pé táwọn àáfàá list pọ̀ ìwọ̀nba básìkò bá ti gbà mí mo lè mú wá tó mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún twenty tí wọ́n fún mi pé ó tún kùsẹ̀ yí báyìí ìrà dẹ̀ ọ́. alákọ̀ọ́kọ́ nínú Islamic creed òun náà ni al-imanu biwahdaniyyatillahi wabiuluhiyyatihi wabiasma'ihi wasifatihi àáfàá ní nǹkan alákọ̀ọ́kọ́ tó yẹ ká gbàgbọ́ tá a bá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo tó yẹ kó wà fún mùsùlùmí òun ni ká nígbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run ká gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run wà òlù ìyá tì í ká gbàgbọ́ lọ́run nìkan ló yẹ ká máa jọ́sìn fún wà àsìmá ìyí wà sífàtì ká tún nígbàgbọ́ òdodo nínú àwọn orúkọ ọlọ́run àti ìròyìn jàmọ́ nǹkan mẹ́ta ni tí mo sọ ń kó sínú nǹkan mélòó nǹkan mẹ́ta tẹ́nìkan bá sọ fún wa pé ọlọ́run kì í ṣe yọkan kọ́lọ́run jẹ yọkan lọ kẹfìrí ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run ah, jàmọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé o ẹnìkan lọ́lọ́run jẹ yọkan bí igbó ọlọ́run jẹ yọkan lọ kì í ṣe mùsùlùmí torí pé téèyàn fi máa ń jẹ́ mùsùlùmí ni kọ́ bàgbé kó lè wúwà lọ́rùn ahad ní suratul anbiya Quran chapter twenty one ọlọ́ni law kana fihima alihatun illallah lafasadata tọ́ba já sí pé ọlọ́run bá lọ pé méjì ní sánmà àtìlẹ̀ sánmà àtìlẹ̀ ó ti bàjẹ́ ẹ̀yin náà máa wò ilẹ̀ lọ ẹsẹ̀ mọ́ yìí kọ́lọ̀kọ́ ní àwọn ń ṣe lẹ́jọ́ àrùn pé abí aago méjì láti kọjá tó wà láwà kọ́lọ̀kọ́ ní ẹ máa tara ẹ jẹ ilẹ̀ bá súwá lójú ẹsẹ̀ wàhálà dé àbí òde abásáré round of lecture ibi àti ń sáré lọlé ọlọ́run kejì ni ẹ má dá lóhùn mo ti bá wí o mo ti sọ́dọ̀ sàn padà ṣé o gbọ́ alápadà wá bí àwọn kan nìwo ti nílé ó tó sùn ẹjọ́ èmi lọlé <laughs> wàhálà dé àwọn kan bá ní ẹjẹ́ àtọ́ padà wá ọlọ́run kejì tó ní pé àbọ̀ ọmọ tó ń sọ èmi mọ lágbára jù ọlọ́ mo tó sọ́dọ̀ òun padà wà láì dẹ̀ òun problems ọlọ́run kan ní tó òjò máa rọ̀ ìkan ní òòrùn máa ràn ọlọ́ọ̀kan ní ọyá àrá máa sán ìkan ní yìnyín máa sọ̀kalẹ̀ <laughs> jẹ́mọ̀ wàláì pọ́blẹ́mù ọlọ́ọ̀kan ní ọyá ilẹ̀ máa rí ìkan ní ilẹ̀ máa rí ṣùgbọ́n ọlọ́ọ̀ ẹyọ kan náà lọ wá ẹ ń bẹ́ẹ̀ lérò pọ́lọ́ tó kọjá ẹyọ kan fàwọn àkàfẹ́ kẹfẹ́rí ló ń tọ́ ọjẹ́ lọ́dọ̀ ọlọ́ láàrin náà a rínú àwọn mùsùlùmí tí wọ́n gbọ́ nǹkan yé tí wọ́n nígbàgbọ́ nínú àkídà kan òun làkídà wahdatul wujud ṣe rí wá dátùlù wujud àkídà tí ò dáa ni n ti ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ká gbà pé gbogbo nǹkan tí ń bẹ ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo yẹn náà lọ́lọ́run àkídà yẹn lọ kọ́rọ́wọ́ kò wá straight forward ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ nínú wahdatul wujud ìlọ́fà tó jẹ́ pẹ́lú mi kò ní mọ̀ pé ah àsáwọn àfáà mi tí wọ́n tẹ̀lé àtọ́ ti fẹ́ tì mí bọ́nú jáàmù náà àṣà ti mú mi lọ bí oko parun kò ní fura jama nínú wádàtúlù wujud ó ń tàn lè sọ fún yín pé kí ni mo mú dání fóònù yóò ní hùwà òun náà ni kí ni túmọ̀ òun ọlọ́run náà ni à èyí èso ọlọ́run fóònù ni yóò ní ta ló dá irin tí wọ́n fi ṣe fóònù ọlọ́run ta ló ní èbó tó ṣe fóònù ọlọ́run kí wá ní fóònù náà ọlọ́run fìlàní yìí ó ní pé òwúwà ọlọ́run náà ni eléyìí èso ọlọ́run fìlàní ẹ̀ kí náà fi ṣe òfìlà òwú ta ló ní òwú ọlọ́run ilẹ̀ tó wù ti jáde ta ló ní ọlọ́run ẹni tó ṣe fìlà ta ló ní ọlọ́run kí wà ní fìlà náà ọlọ́run àkídà abú ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́ pé gbogbo ilé ọlọ́run ọlọ́run ọlọ́run rárá ọlọ́run á di mélòó ọlọ́run ẹ̀yọ kan náà ni àádẹ́gbàpọ̀ ọlọ́run nìkan lọ́yẹ ká máa sin àyè tó máa sin lọ́run ká tó máa sin òòṣà àìtó máa ṣe lọ́n ká máa lọ bí sàárè nìbàdàn yìí sàárè ṣéwù kan ń bẹ tán lọ máa ń jọ́sìn bẹ́ẹ̀ mi ìfẹ́ dákọ̀ àdúgbò yẹn nìbàdàn wa yìí kódà wọ́n tó máa ń sanwó ni wọ́n tó máa ń búkú lẹ̀ wọ́n tó búkú lẹ̀ pé èmi ni màá wá ṣe tàwa fòbí sàárè ṣéwù lọ́la kódà kí ṣéwù yẹn jẹ́ ni ọlọ́run ẹ tó mọ̀ sọ́dẹ̀ tọ́lọ́ ó bínú sí èyí ṣe sàárè ní Islam ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí láti ní problem lásán ń sìnkú lé ṣẹ̀ríà ọ̀faramọ́ ká máa sìnkú lé gbogbo yín ni ẹ sọ fáwọn èèyàn yín pé tí n bá kú ẹ mọ́ sí mi lé ẹgbẹ́ mi lọ mọ́kábárà tùlì mùsùlùmí ara tí lómi máa ń dùn sí nìyẹn bàbá mi tẹ̀ lásán sí nígbà tó kú wàhálà inú mi máa ń dùn lónìí màmá ń tiẹ̀ ń gbò òkú àlẹ́nu ọkọ̀ bẹ ilé náà ṣe ń sìn nígbà bàbá kú jọ́sọ̀ yálà súyà náà wàhálà ìgbogbo agídílá lòdì ilé bàbá ilé lọ́ra wa ń tó lọ́ra wa ń wèé

bàbá mi wọ́n sùn lọ́rùn nígbà tí ó sùn láyé kó tó mọ́ sùn lọ́rùn ní ká ẹ̀rọ mi tọ́rọ̀ rẹ̀ bá dojú rú wọ́n wà ní ọlọ́bí sáré ọlọ́mọdé ló ṣẹlẹ̀ sẹ́yìn o olórí ibú àwọn èèyàn ní máa ń lọ bí sáré lọ ọ̀rọ̀ rẹ̀ ti á dojú rú wọ́n ní kọ́ lọ bá bàbá rẹ̀ bàbá rẹ̀ lọ́sẹ̀ kankan fún ọ he is helpless and hopeless òun ló nídìí àdúrà rẹ̀ màmá rẹ̀ tó ti kú kò lè ṣe nǹkan kan fún ọ òun ní ìwọ ló tó nídìí kọ́ ọ máa ń ṣàdúrà fún afa lónìí làwọn ẹsẹ̀ sì wúlẹ̀ wọ́n fẹ́ lọ máa tọrọ àdúrà mi o wọ́n wà pé bídíkótó ẹ bàbá wa wọ́n sọ lọ́rùn o wọ́n lápá wọn ọmọ rẹ wọ́n sọ́fà o wọ́n jẹ́ wọ́n sọ́fà àwọn ìlọrin ní ọjọ́ wọn wọ́n sọ́wọ́ ìranù lásán gbogbo eléyìí mùsùlùmí ẹ̀ máa lọ bí o tá a bá lọ bí sàárè ànábì ni wa asalaamu aleykum ahaladiya wa nasalu lọ́ọ̀lánà wàlákùnmọ̀láàfíà antum lánà sálàfún wà nánú lákùn tábà wọn Allahumma la tahrimna ajra wà látòdì lánàá bá dà ìwáyà kan nìyẹn ìwáyà mi tó wá bá mi assalamu alaikum ala diya minal muslimin wal mu'min wa inna insha Allah bikum lahiqun wa yarhamu Allahu al-mustaqdimina minkum wa minna wal mustaakhirin ah ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ tẹ́ ti kú yìí àlàáfíà ọlọ́run oríire ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ẹ̀yin ti ṣáájú wa kú àwa náà ń bọ̀ wá báyìí jama ìmánì tó nìyẹn tí àwọn èèyàn yàtọ̀ sí pé bàbá mi sàánú mi ò ọ̀rọ̀ sùkúù mi ti adójúrú báyìí tó láti wá sí báyìí o ìyàwó mi ò tiẹ̀ gbọ́n láti jọ yìí wá fún lọ́mọ o ṣírùkù nìyẹn. a gbà pé òlù yíyá ti yí ọlọ́run nìkan la ń sìn wà á sì má ìyí wà sí fa ti yí ó kọ ọlọ́run àti òyìn ọlọ́run a máa gbàgbọ́. anábì sallallahu alaihi ó ní inna lillahi tisa'atan wa tis'ina isma man ahsaha dakhala al-janna ọlọ́run ní orúkọ ninety nine mọ́kàndínlọ́gọ́rùn ṣùgbọ́n orúkọ ọlọ́run ń lọ ó ní special 99 nine names àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan bẹ tó yàtọ̀ nínú orúkọ ọlọ́run ànábì lẹ́ni tó bá ṣàkíyèsí àwọn orúkọ yẹn yọ wà lìjánà àwọn àfáà ní kí ni ìtumọ̀ àhàsọ́ wa ànábì tó ń sọ ọ̀sọ́ pé má ní àfihàn ha ọ̀sọ̀pẹ́ tó bá asórí wà láì èèyàn ní asórí yóò tún jí àlọ́jọ́ lọ. al-ihsọ́ ìtí ń jẹ́ al-ihsọ́ àwọn àfáà ti tu alákọ̀ọ́kọ́ ó mọ àwọn okọ̀ yẹn ó mọ̀ túmọ̀ wọn wà á nígbàgbọ́ òdodo sí wọn wà tẹ̀tìbík ó tó wá máa lò wọ́n Allahu huwa razzaq ọlọ́run ọba tí ń ṣèjẹ́ mú fún òyìn òun ní máa lọ ọ̀dọ̀ gúrú màrájì sẹ́yìn pàwọn kan dì sí ìmọ̀tíkà gúrú màrájì lọ́dá sánmà àtìlẹ̀ ẹ mọ̀ tẹ bá débi gúrú màrájì gúrú màrájì tó darúgbó kí ilé ìgbàgbé tí màá kú wáì wàláì wáì mú gúrú màrájì lọ́nà gómìnà ń bẹ̀ yẹn mo fẹ́ mo wò nínú bísúwẹ̀sì báyìí nígbà náà níwùsì tó gbé mo ní á ah, wáì mọ́ lọ ọlọ́run gúrú <laughs> wọ́n fi gúrú pa sátidé wáì tó parí oṣù gúrú màrájì àtàwọn jẹ́mọ̀dẹ̀ bá bóde àwọn civil defence báwọn ọlọ́pàá wọ́n sì bò gúrú wọ́n tó yàwó rẹ̀ wọ́n mo ní à ọlọ́run wọ́n yẹ kọ́lọ́ jẹ́ kí fídíò wọn fọ́ ni ọlọ́run burú àṣà dàda ní ní sùkò burú màrà ti dìda rúgbò mọ̀ sùdí àdìgí ló pẹ̀ ẹnìkan wá tàwọn pẹ́ṣọ̀ sáwọn ọmọlẹ́yìn rẹ̀ pé à nígbà ẹni burú màrà jì lọ́lọ́run yín burú màrà jì ní bàbá ó ní ìyá Ìbàdàn bí kan wọ́n ti bí burú màrà jì ni kán tó bí burú màrà jì ta ló ayé náà tó bí gúrú màrà jì gẹ́gẹ́ kí lọ́ọ́ tilẹ̀ sí gúrú bàbá gúrú ìyá gúrú ta ló dáhùn wà láyé èèyàn lásán gúrú ọmọ wa tọ́ka kùrà ní ìkó lórí gúrú màrà jọ lọ́dọ̀ ọlọ́ tọ́rọ ọmọ wa yìí ń ṣe àlọ́ àgbà gúrú màrà jọ sàlọ́ àtùbá ibẹ̀ ni gbogbo àwọn olóṣèlú sá lọ gúrú màrà jì alágbára ọlágbára kankan ọ̀lẹ́ gúrú màrà jì àwọn àfáà láti lọ bá gúrú màrà jì lọ sí wáàsí fún mi ó dẹ̀ sọ pé wọn ò ní délé pé fúnra wọn náà sọ fún wa ní program wọn láwọn ní láhàúlà wà láàkú wátà ìlàbí láìlà lílà àwọn òde ah, lè bá ìpínlẹ̀ tí bàbá tó wọ́n ṣe dé wọ́n dẹ̀ délé pé tí nǹkan kan ò ṣe wọ́n lẹ́yìn pé wọ́n lọ mọ́tò fẹ́mi dẹ̀ láhàúlà wà láàkú mọ́tò tó ṣe fún wọn bá ń lọ ogun rẹ̀ bàjẹ́ ẹ̀yin ọmọ ẹ̀ mọ́ yí láhàúlà wà láàkú wátà ìlàbí láì kò sọgbọ́n kan kò sàgbára kan kò sẹ́kẹ̀ẹ́ kan àfi tẹ́ ẹ bá fura pé ẹnìkan ń sàṣì yín ẹnìkan ń dóògùn sọ́ọ̀bù yín ọ̀dọ́ kílẹ̀ dára láàmú ẹ̀yin ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láháólà wàláàkú wátà níláàbí kẹrùbó kòròbà ní ìbàjẹ́ tẹ́ ẹ bá tó ráyè ẹ tó wá bíi korobá kan ẹ tó kàánú omi ẹ fomi yẹn wọ́n ṣọ́ọ̀bì ẹ fi náà sáré fọ ní kan ẹnìkan tí ayé rẹ àwọn obìnrin ló sì pọ̀ àwọn ń bá wọn sùn fèsì wọn oyún tó gbé kẹ̀kẹ́ oyún àfọ jálà nílé ọkọ ní ọmọ tọ́jú oyún àfọ àtọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ lábìlà kùrìsíyù ọgbà nǹkan lọ́dọ̀ ọlọ́run kúlíwà láwù ọgbà nǹkan lọ́dọ̀ ọlọ́run fátíà ọgbà nǹkan lọ́dọ̀ ọlọ́run bí mẹ́rin rẹ bá ṣe rí ìyẹn ni nǹkan alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé ẹlẹ́kẹ̀ẹ́jì nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ islamic creed ìgbàgbọ́ òdodo islam òun là ń sọ òun ni al-imanu bí arkanil iman asita àfáà nìkan ẹlẹ́ẹ̀kejì àtúwálá orígun imani mẹ́fà kan agbọ́dọ̀ gbà wọn gbọ́ sẹ́yìn lórí bóyá nílẹ̀ fẹ́ fa ìkọ̀ọ̀kan bẹ̀ wá sí wákàtí márùn márùn lọ́tọ̀ ṣùgbọ́n kò sásìkò kùlásọ́tù ló kọ́ òun akọ nígbàgbọ́ sọ́nà àti sọ yẹn ẹlẹ́kejì alìyímánù bílà ìwà màláìka tì yí àwọn màláìka ọlọ́run àwọn ẹ̀dá kan ní màláìka ọlọ́run dá wọn láti bi ìmọ́lẹ̀ wọn èé jẹun wọn èé mumi wọn è sùn wọn è ṣe sìnà wọn è níyàwó wọn è bímọ wọn è ṣe lọ láyé lọ ama wàyẹ fún àlù náà máa yù màrún á pé màlẹ́kà bẹ ọlọ́run sì máa fi wọ́n kún wa lọ́wọ́ bí kálukú wá ṣe wáyé a ní màlẹ́kà ti ń sọ wa màlẹ́kà méjì ó kéré jù wọ́n bẹ̀ pẹ̀lú wa tá a bá tún ní sòro téèyàn bá súnmọ́ ọlọ́run máa fi wa wọn kún ànábì lọ́wọ́ níjọ́ ogun bí wọ́n ṣe kọ́ lọ́wọ́ náà níjọ́ ogun uhud àáfà àwọn màláíkà ń bẹ <clears throat> ṣùgbọ́n àwọn kan náà àwọn àáfà tó bá fẹ́ dàrú àwọn àáfà àti láǹjẹ̀nu wọn ò ní rọ̀wà níyà àǹjẹ̀nu ni màláíkà èsì rọ̀wà níyà fẹ́ẹ́kọ́ sọ pé àáfà aláǹjẹ̀nu ni ó pé ò ń lo àǹjẹ̀nu àwọn rọ̀wà níyà ẹsẹ̀ kúrò lọ́dọ̀ mi ní ìsìn àwọn àǹjẹ̀nu ló kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n ba yé àáfà kan jẹ́ mọ́tì àwọn àjẹnú ní ọ̀tí oṣù náà ẹ̀yìn wà rò ká ah, àfa yẹn lágbára ṣùgbọ́n wọ́n pa yé àtọ̀rọ̀ ẹ̀jẹ̀ fún kí náà ní kọ́ máa ṣe tó bá ti sàlùwàlà tó tó fẹ́ kí o yọ wà tọ́ ọ̀bọ̀ náà sàkárì yọ mọ̀ wá fi kọ́ ọmọkùnrin ẹ̀ sí agbádá ni ó sì rò sẹ́ bẹ́ẹ̀ ni ó fura nígbà òkú làwọn àjẹnú wa bá ọmọ ìdè bàbá rẹ tọ́jẹ́ lè lọ́mú táwọn ṣe fún yẹ tó fi jẹ́ pọ́n ń dábí ẹnu tó ń rọ̀ bí òwe tí wọn náà bá fẹ́ káwọn ò ṣe bẹ́ẹ̀ tí wọn náà ṣe tán ọ̀kẹ́ mọ́ fọwọ́ ra àṣàkárì sẹ́ẹ̀ mọ́túmọ́ rẹ̀ kọ̀ lálùwàlà ẹjọ́ aláwàlá kò ṣe kí ni onírun ó kú kàáfíra lẹ́ni tí onírun lọ́dọ̀ ọ̀dọ́ tẹ́ bá rà bá mi tíranjú wọn tíranjú wọn tọ́ni kíní kan tó bá kú ọ̀rọ̀ rẹ ti tán òun ni wọ́n mọ̀ pé ayé òun ti ta ọ̀run tó ti bàjẹ́ ọlọ́mọdé ayàtọ̀ bàjẹ́ jẹ́mọ́ àwọn mọ̀lẹ́kà ń bẹ àwọn èsì ìṣiṣẹ́ ẹbú ṣùgbọ́n àmọ́ ìṣiṣẹ́ ẹbú ẹni rẹ̀ ń bẹ nínú wa mi nálí mùsùlùmí wàmínà kọ̀ọ̀sìtù wàhánà mìíràn sọ́ọ̀lì húnà wàmínà dúnà dálíkà kúnà tọ̀rọ̀ ikọ̀ kí dada olórí ibú ọ̀pọ̀ náà àwọn àjẹ̀rù olórí náà sì wà nù bí èèyàn ni àwọn náà mùsùlùmí wà náà àjẹ̀rù kírísítẹ́nì wà nù wọn ẹlẹ́bọ wà nù wọn wà nù wọn wà nù wọn gbogbo ọ̀nà táwọn èèyàn pín sí làwọn náà pín sí ìwọ tó bá sẹ́ àjẹ̀rọ̀ fún wọ́n sẹ́ òṣòlẹ̀ fún ẹ̀wọ̀n pè kan ní ìwìn ìkan ọ̀rọ̀ ìkan ọ̀sán àjẹ̀rọ̀ lọ́ba gbogbo ẹ̀dẹ́ èyí ó sori búlọ́dọ̀ ọlọ́run ẹ̀ gbà wọn màláíkà gbọ́ wà kútùbì àwọn tíra ọlọ́run ká gbà wọn bọ́ ṣùgbọ́n kúránì ti kó gbogbo àwọn tíra yòókù sínú kúránì lọ́jọ́ náà yẹn fá wa ṣùgbọ́n àwọn tíra yòókù wàá gbà wọn bọ́ pé ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n òfin náà kúránì pé christian ẹ problem àwa ò ní problem ṣé ẹ̀ báwa sọ wọn ní ìsá àbá sọ wọn ní ìsá táwọn ọ̀dọ́ ànábì wa ìsá kíláwì alẹ́ ìsọ̀láàtù wàsálà àwọn táwọn aláwọ̀ nífẹ̀ẹ́ jésù àárín ká ẹ mọ̀ sọ fún mi dáàdi jesus èmi ò ládùúgbò pé ó wà ládùúgbò tí wọ́n á bí sẹ́yìn ní mẹ́mí jesus ẹ̀rí dáàdi jesus ẹlẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yẹn sọmọ lóko ẹ̀ àwọn sọmọ ní muhammad bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ a ń sọ ọmọ ní Musa gbogbo ànábì ọlọ́ à ń sọ ọmọ ní Yaku à sọ ọmọ ní Musa à sọ ní Ibrahim à sọ ní Dawud à ń sọ ní Yahya gbogbo àwọn ànábì ọlọ́ àwọn aṣọ ọmọ wa bẹ́ẹ̀ tọ́ba tó dákọ̀ wọn àwọn ò tó ṣàdúrà àwọn ọgbà ànábì tiwa gbọ́ àwa gba ànábì Isa gbọ́ alẹ́ ìsàlá tó dá ànábì Isa ànábì tiwa ni èmi nífẹ̀ẹ́ Jésù ju pásọ Adébóyè tó fowópọ̀ Jésù kò jíìpù lọ tó fowópọ̀ Jésù kò private jet lọ èmi nífẹ̀ẹ́ Jésù ju òrìṣẹ́jáfọ́ lọ mo nífẹ̀ẹ́ jésù ju òye dépò covenant tó ní yunifásitì landmark nílùú wọn ní kwara state bẹ́ẹ̀ lọ àwọn fọkọ jésù ló fọ́ wa làwọn fi ń gbàdá mẹ́wàá àwa sì ń sàṣàlà àtúfù jésù ànábì isa aleyhi salatu wa salam àwa gba àwọn ànábì ọlọ́run gbọ́ ìwà mọ́tàkà ànábì ọlọ́run kankan gbogbo ànábì ọlọ́run nọ́ọ̀mìnù bíi amánà rọ̀ṣùn bima unzila ilé mi rabbi wal mu'minun kullun amana billah wa malaikati wa kutubi dé parí Read chapter two verses two eighty five dé eighty six gbogbo ànábí ọlọ́lá wa gbàgbọ́ ṣùgbọ́n ìkànnì gbogbo wọn ni nàbí yìí náà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó kẹ́yìn akẹ́yìndé bẹ́ẹ̀ gbọ́n lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam òfin rẹ̀ làwọn máa lò ìlànà rẹ̀ la máa tẹ̀lé torí pé òun lọ́kàn ànábì kankan ò sì ní wámọ́ lẹ́yìn ẹ̀ gbogbo àwọn tó tún kílèmù ànábì lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam dàjàlú náà kàdàbù ntànà bíi pé wọ́n nìyẹn aṣọ òkùnṣẹ́sìn àtúrọ̀ tàbí èlùbọ́ ni wọ́n tẹ́nìkan bá ní pé Gulam Ahmad arínú àwọn èèyàn wa tán ní Gulam Ahmad òun lànà bí ọlọ́run ìwọ tó o bá rò pé Gulam Ahmad lànà bí ọlọ́run pé èsè mùsùlùmí o tó o bá tún gbàgbé lẹ́yìn ànábì wa Musa sálà ànábì kan tó wáyé wàláhì ò ní problem má ẹnì kankan ò tó gbogbo àwọn kí lọ́jọ́ kábùbá kiri ọ̀bá Musa ẹ̀ làmọ́tò lè kàdó àbùdá wọ́n pa musa ilama ni aláṣọ́dún là ń ṣe ẹlọ́ kàtà ó gba àwọn tó ta àwọn sàbẹ̀ gbọ́ ogun gidi ni ìwọ fẹ́ sọ òkú sẹ́sìn ó ń pèrè lánàbí ẹ ń bá pèrè lánàbí yọ bẹ̀sẹ̀ jẹ́ o lè pèrè new sars pèrè láàfà pèrè àrẹ ní tọ́ba rí ọjọ́ má pèrè lánàá ìjọ ọba ti pèrè lánàbí à o ti kọjú oró sọ́lọ̀ ìtọ́ sọ ni pọ́lọ́ ọba ń parọ́ torí ànàbí ni ó ní wáyé má lẹ́yìn ànàbí wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ànàbí ọlọ́run àwa gbà wọ́n gbọ́ ṣùgbẹ́ yìí kan ìmọ̀ lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam wal yawmil akhir ọjọ́ kan ọjọ́ kan bẹ tá a dùn wájú ọlọ́run yawma tubila sarair gbogbo síkírìtì kálukú òdì gbangba jàmọ́ ẹ̀já bẹ̀rù ọlọ́run I do tell people ẹ wo kéré tàwọn èyí kí mọ̀nà sókè jàmọ́ kí mọ̀nà sókè àwọn èèyàn fi ń sabu wàláyé wọ́n fi ń sabu àáfà onírùngbà ó ń ṣòkòtò fẹ́fẹ́ tó ti níyàwó ó tún dáyàwó yàwó láàmú lórí Facebook lórí WhatsApp lórí Telegram lórí Instagram ìkan bẹ tá a lọ yanjú láìpẹ́ yìí wà láìwó afáàní ọmọ ọlọ́mọ tó ẹ̀sẹ̀ parí secondary school kọ́kọ́ sí connect ara wọn Facebook tí wọ́n fi ríra wọn lójú ayé tí wọ́n fi méjì àwọn arrangement èṣù kan tó fi bọ́ ọmọ ọlọ́mọ sùn ó sì fọmọ lóyún ó sì sẹ́yìn fún ọmọ ọ̀dà twenty kálukú yín ẹ̀yin tẹ́ bá ti bímọ tó ti ń dàgbà gbogbo ẹ̀yin òbí tẹ́ pé tẹ́ fi máa kẹ́ ọmọ ní fóònù sincerely ẹ ẹ ẹ get it right teacher secondary school lèmi mo mọ tó operate ní secondary school àwọn ọmọ yìí tó wà ní secondary school wọn ti mature láti lo fóònù ẹ má jẹ́ kó ọmọ yín ó ní fóònù ẹ má jẹ́ kó ní permanent sim if at all wọ́n fún wọn lọ́sàmẹ́ǹtì school ẹ ti níbi fóònù kan lé tí wọ́n tó ẹ pé yọmọ ní íńtánẹ́ẹ̀tì bí wọ́n ní ká búrọ́ọ̀sì fún nǹkan kan lójú ẹsẹ̀ tán bá ti lò tán lẹ́ẹ̀ lọ wò ó ibo òbí tó bá mọ̀ tẹ́kọ́ bá lọ sùkúù àwọn applications kan bẹ tẹ́ẹ̀fì máa mọ́nítọ̀ tó bá ṣe lórí fóònù ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ẹ̀ẹ́kẹ̀ dáńlóòdù ẹ̀ ni gbogbo téèyàn bá ṣe lórí íńtánẹ́ẹ̀tì ogun tó ṣe gẹ̀lẹ́ gẹ̀lẹ́ padà lọ tó bá yá. afa àwọn ọmọge corrupt pastor corrupt àáfàá corrupt ọlọ́pàá corrupt ọjọ́ kan ìlà àbábọ̀ wà ní yẹ́wò mi láàáfẹ́ wà láì tá a bá dàpọ̀jọ́ kan bẹ̀ tá a gbò wá ẹ wọ́n gba àwọn tó ń ṣẹlẹ̀ ní ìṣèjọba Buhari gbogbo àwọn tásìrí wọn tú díẹ̀ làṣírí tú àwọn èèyàn ti bà Nàìjíríà jẹ́ gidi wà láì wọ́n ti bàlú ìjẹ́ tábà bàbá sírí àwọn ọmọ túnú ìlú ọba ti sábúrú ẹ wá jẹ́ sọ fún yín àṣírí kan kò tú báyìí díẹ̀ ló tú o tó bá dijọ́ ògbé dàn kí á mọ̀ ẹlòmíì ọ̀lànà báyìí lọ́wọ́ ayé ah, ẹnu rẹ̀ ó sì yá dágbárí pé ẹ́ ṣé pé àti tó burú tó báyìí nàìjíríà àwọn èèyàn wọ́n ya aláburú tẹ̀ bá èèyàn kan ní jàmáà sókà tí wọ́n pa àyàn sẹ́yìn gbọ́n kankan mọ́ lórí rẹ̀ forensic research kí lẹ gbọ́n mọ́ lẹ́yìn ẹ̀ ṣé àrùbẹ́rù mi lè máa kó ọ̀yàn lọ sókà fún mo fẹ́ rówó five hundred thousand mo fẹ́ rówó tí màá fi ra ìka ẹ ọ yẹ kẹrin àwọn tí máa ń lójú tí ń lò ká àwọn tí ń darí ìlú ni àwọn jẹ̀mọ́ ńlá ń kú sà irú mi kọ́ná wá ń bẹ ẹ lọ́ọ́ ṣèwádìí wọ́n máa ń tọ́ ń ṣẹlẹ̀ ń sókà wọ́n ṣe bí ẹni pé wọn ò mọ́ ni wàláhì tó bá dàrú láyé kò ní dàrú jọ gbé dàrú kìyàmà ẹ fi ti sókà lẹ ṣe báyìí mọ ẹni tó tún lá ètò Ògùn state ti lẹ́bọ̀ọ̀sì àìmọye ààyè náà ti ń pààyàn nínú ìlú yìí tí wọ́n ń pa àwọn èèyàn gidi àwọn inú igbó kìjikìji tán kó àwọn èèyàn lọ tí wọ́n lọ kó wọn tàwọn èèyàn kó pò nàìjíríà gbogbo àwọn oníbísà lọ jù kíní kan chance gbogbo àwọn irọ́ táwọn èèyàn wá kí ẹlòmíì wọn ó ti pòórá tí kò rí mọ́ gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ ìjọ òpin ìdàlùkì àmọ́ ṣé wá rí káfíyàn ẹlẹ̀ kálukú wa náà káwa náà bẹ̀rù ọlọ́ etí wọn náà ń ṣe ń kọrọ̀ ṣe bọ́ ọmọ wà lẹ́yìn obìnrin ọmọ tó ń lò jáàbù ni ó sì jẹ ọ̀gá rẹ̀ wọn ṣọ́ọ̀bù ògùn ó sì jẹun ọ̀rọ̀ tiẹ̀ náà ti tò lórí ọmọ tí ń kọ́ṣẹ́ lọ ṣọ́ọ̀bù ọ̀gá tọ́gá lọ gba lóònù cooperative ṣé ọ̀gá gbà mí àwọn ṣẹ́kàn tẹ́ pé wọ́lùkọ̀ ni ẹ tajà díẹ̀ ẹ tún rajà kún ó nínú pé nǹkan ti ń ṣe ọ́ nígbà bá rí agolo lásán lọ́wọ́ kù lórí one million two hundred thousand sẹ́yìn pé ẹwọ́ yẹ profit tó ẹgbẹ́ kún one million bóyá one point eight million lọ́yẹ̀kọ́ jẹ́ ọmọ jẹ́jẹ́ one point five mọ́ la afa ìwọ náà bẹ̀rù ọlọ́ọ̀ kó o ṣe ń jíwọ́ ọ̀gá rẹ <laughs> tó ń dọ́gbọ́n jí ọjà mú wálé tó ń wá ta o ń ṣiṣẹ́ nílé iṣẹ́ mtn ọmọ ya ń ṣiṣẹ́ mtn rí tọ́jú òkú òun bá ń fẹ́ tán fẹ́ ṣèwé pa táláwọn ọ̀ràn léèmọ̀ àwọn petrol kan àwọn kankan tó yẹ ká máa dà sáwọn kéré wọn wọn bá pẹ́ mọ́ra wọn lọ́wọ́ wọn dà díẹ̀ wọn ó pé ọlọ́pàá tọ́ba lẹ ló ní kí tọ́ba ní wọ̀gbà bíráìbù wọ́n lè wọ́n lè róòpù rẹ̀ tàbí káyé wọn gbọ̀dà nù eléyìí ó tú àṣírí àwọn tọ́ba fẹ́ róòpù ẹ̀ pípọ̀ ló ṣe nǹkan báyìí tó tó dà ọlọ́run kan ọlọ́run kí ni o fẹ́ ilé rẹ̀ please comment now wetin you dey talk. afa táwa bá bẹ̀rù gbẹ́jọ́ ògbé ní àkè àmọ́ ẹ̀ gbogbo táwa náà ṣe ká bẹ̀rù ọlọ́ gate máa ń tẹ́lẹ̀ ọmọ sọ hospital lásán ó ti ní visiting hours ẹ̀ ń bá ti á fún lẹ́gbọ̀n jẹ yóò jẹ́ wọlé ẹni tí òfò lẹ́kọ̀ọ́ jẹ kò ní jọ wọlé kọ̀ ọ̀rẹ́ ojú ọ̀gbìn ìdàkẹ́ àmọ́ afá àbíkàlùkù wa náà ṣe kọ̀rọ́ọ̀tì lọ́dọ̀ tá a bá bẹ̀rù ìjọ ọ̀gbẹ́ǹde gbogbo tí wọn náà ṣe nù iṣẹ́ rẹ̀ wò ní í ṣe ìmù láàrin lọ́kọ láyà ìyàwó gbogbo àwọn àwọn nàwa ètò rẹ̀ láyé ìjọ gbogbo àwọn tó ti fẹ́ fi ọ rí ìfẹ́ tó kọ̀nẹ́ẹ̀tì lórí fíìsì ẹ tó tó sẹ́ndì píṣọ̀ rẹ sí wọn wọ́n yà sáré dìlítì ẹ̀ wàhálà ìtọ́ bá dìlítì ẹ̀ <laughs> ọlọ́run kò dìlítì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó o bá ti túbá lónìí tó o lóò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run dì ní tiẹ̀ ọkọ ìwọ náà mọ gbogbo àwọn dẹ̀dẹ̀rẹ̀ tó ń dánwò tó bá fẹ́ fẹ́ yàwó kejì ṣẹ̀rí àyọ̀ǹda fún ọmọ òwúlẹ̀ ṣe sí lórí íńtánẹ́ẹ̀tì mo fẹ́ fẹ́ yàwó kejì bí o bá ní àìpé yín kánikẹ́ni o làádọ́wọ́ ògùn sọ ọ́kẹ̀fì làákà ìkọ́kọ́ ọmọ ìdálé rẹ̀ torí yàwó kejì tó fẹ́ fẹ́ náà kìí ṣe màláíkà òun náà ẹ fún áùsì náà ti dóhun náà ó lè rò pé òun tó dáa kó tó burú ju ìyàwó tilé lọ so o ti wá ba ẹ̀dẹ̀ jẹ́ so ọ̀wà rẹ̀ ẹ̀dẹ̀ kí ni o ó ti bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ kó o tó lọ sẹ́dẹ̀ so ńgbà tó wá rí pẹ́ di ọ̀wà fífọ́rẹ́kù ẹ̀dẹ̀ ò ṣeéṣe kí ni o kò ṣeé padà sí ẹ̀rẹ́dẹ̀ náà tí wọ́n ti wọ́n ti protest kálukú wa ká nígbàgbọ́ sí yawmu laakhir ọjọ́ ọ̀kan yìí yawma yaqumu nnasu li rabbil alamin afáwà bílẹ̀ ọmọ ọmọ ọlọ́run bá ní yọ́nù wọn wọ́n ní tán bá ń ka sọ́rọ́ tó lè mọ̀tọ̀ fífín aya asúra ìtàn bá débi tọ́lọ̀ sọ pé yàwó mọ̀ ẹ̀yẹ kú mú náà sùn lè rọ́bì làálàmì ọjọ́ tí kálukú òdò níwájú ọlọ́run àfọwà dákú yóò dákú kèéfẹ́ kẹ̀kẹ́ aya yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yàwó mọ̀ ẹ̀yẹ kú mú náà sùn lè rọ́bì làálàmì yóò dákú lọ ní pé bó mo ṣe fẹ́ níwájú ọlọ́run ọba mi ọba tó tóbi ọba ńlá ọba tẹ́lẹ̀ kan láíláí jama wàlíyá ó bèèrè àáxìr ẹjẹ́ nígbàgbọ́ nínú ọjọ́ yẹn ìwọ tẹ́ kírun ń tó onígbàgbọ́ òdodo ní ọjọ́ ọ̀kan yìí ìwọ tó máa ń jẹ̀rùn ń lẹ́yìn àṣùbà ó tún zuri asiri mẹ́gbìlì ṣayọ̀ ọ̀bẹ̀rù ọlọ́run ọjọ́ tá a dùn níwájú inú ìyẹn ni ó jà lè máa islamic creed sẹ́ẹ̀rí tá a bá gba kádàrá gbọ́ ẹ̀mí wọ́n ò balẹ̀ àwọn àfáà ní kádàrá kò yẹ nìkan àfọlọ́ tí ẹni pé wàá ṣègbìyànjú lẹ́yìn ìgbìyànjú tó o ṣe ìtọ́lọ̀ ń bá wá ní ó ṣẹlẹ̀ wàá gbà bẹ́ẹ̀ èèyàn kàwé ọba fèlè wàhẹ́kì bọ́yọ́ lọ rí pé kò lórí fún ọkọ̀ pass wọ́n ṣe mẹ́sẹ́ẹ̀kì o kì í ṣe bọ́lọ̀ rí pé kò lórí fún ọkọ̀ lọ sùn kú o ọlọ́run fẹ́ kọ́ pass lọ́dún bọ́yọ́ tó ń fẹ́ kó kó wà delayed torí oore kan ṣé ẹ tọ́lọ̀ máa ṣàwọn kankan fún wa ẹ fún yín lápẹ̀rẹ̀ ní University of Ìlọrin embaka news yẹn ní last two thousand seventeen convocation tó ṣe last ní ilẹ̀ Ìlọrin tí wọ́n invite ẹnìkan láti ìlú èbó kọ́ wá sí lecture fún wọn ẹni yẹn wá mú ẹni tó jẹ́ best student wọ́n fún ní scholarship wọ́n tó wá mú worst student ẹni tọ́já sí pọ̀ lọ́yà olódojù ẹni tọ́já olódojù yẹn tẹ èmi ka sórí yẹn fúnra mi ìbá ti graduate ṣáájú last year lẹ́jọ́rà náà sàn dí ilé rẹ̀ pé kíní kan tó sàgbà result yẹn tó wọ́n sì kọjá failure pé káságbà bóun náà ọwá university ká ní lẹ́jọ́rà yẹn ti túlẹ̀ ní two years ago kò ní ṣe kò ń gẹ́ scholarship yẹn torí pọ́dún yẹn ọ̀tọ̀lẹ́ntàn ìbáyìí kàwá sí lẹ́jọ́ ọdún tó wá túlẹ̀ sí pé òun dẹ̀ ti banújẹ́ ká irú kí leléyìí o irú àdánwò wo leléyìí ọdún tán wá túlẹ̀ sí iná ìpínlẹ̀ ẹ̀tọ́rà láti ìlú èbò ìyẹn wá rò pé scholarship for masters ìran èèyàn méjì péré lòun fẹ́ fún àwọn tó dáa jù àtàwọn tó bàjẹ́ fún jù <coughs> bọ́ọ̀yẹ́ lòun wá rò pé òun sì ràn pé irú òun òun lọ ṣe master ní kéde o ìlú èbò ó súnmọ́ kó ti wà ń lo ìbò báyìí ẹ̀sìn jẹ̀mọ́ kádàrá nìyẹn gbogbo bí lẹ́tọ́rà ṣe ń bá ní problem tí ó ètè graduate ó lè máa bú ọlọ́run gẹ́gẹ́ ìwọ ọlọ́run ìdí ẹ̀ ní kírù mọ́gẹ́ ìdí ẹ̀ ní ìlò jáàbù mọ́ dédé rẹ̀ kọ́mọ́ ọlọ́run forí kan pamọ́ fún mi ó tilẹ̀ sọmọ ìyá wa kan rí ó ń lọ sí ẹ̀kọ́ fún ọmọ tó làbẹ́ bíríjì muslim jẹ́mọ́ hundred naira ní òjò ọwọ́ mọ́tò rẹ̀ àti mọ́tò ọ̀là sí next week ìhó èkó èkó èkó èkó èkó seven hundred six hundred nílé o seven hundred nílé tẹ́ bá lọ wọ̀ ní wòlò òdùnkẹ́ eight hundred nílé ẹ máa lọ <laughs> àsọlọ́ ní òní kúnjọ́ náà ni àbá kan wa tètè rí mọ́tò gbogbo àwọn tó ti wá dé wọ́n ti ń kó wọ́n ti ń kó ó tó wá ní ìrẹ́tì bí kí n dẹ̀ ti mọ̀ kí n wọ́ ó ti seven hundred ẹ̀bí ẹ̀ka ẹ̀ ń tọ̀sílẹ̀ sí gẹ́gẹ́ lọ́sọ̀ fún mi fún rẹ̀ ó nígbà tó ń sápadà rí mi kó o sì wọ̀nù ó nígbà táwọn ó di wájú báyìí wà láì òwúrọ̀ àwọn èèyàn bá a ah! mọ́tò ẹ̀ka tí mo fẹ́ wọ̀ dé ó ní wà láì òwúrọ̀ sọ̀kalẹ̀ báyìí hundred naira lòókọ́ lọ́ọ́ fi sọ́dá pọ̀ bí ọlọ́ọ̀ hundred naira ọlọ́run òdùgbà ṣe kú ni ṣe wọn tó ń rìgírẹ́tì ẹ̀gbẹ́ àkíndẹ̀ tí ah, mo kí bá yìí lọ wájú téèyàn bá kádàrà bá ní máa yọ ètò bá sì ní yóò fọ yóò o yóò fọ ṣùgbọ́n tiwa ni wípé ká pé ọlọ́run máa ń kádàrà nǹkan ọlọ́run dẹ̀ gbogbo nǹkan síwájú gbogbo ni torí wà alàlùmá àga àlàlàṣẹ ọlọ́run orí omi ló sì wà jẹ́mọ́ kánígbàgbọ́ ọ̀nà kádàrà ṣùgbọ́n mùsùlùmí èyí wá sọ fóun nígbàgbọ́ ọ̀nà kádàrà kọ́mọ̀ wá ṣiṣẹ́ anabi sallallahu alaihi wasallam <clears throat> nígbà tó sàlàyé kádàrà bá àwọn sàbẹ àwọn sàbẹ wá béèrè béèrè eré anabi ó ti ní àgbà kádàrà bọ̀ fàfíìmàl àmàl fàfíìmàl àmàl kí ni wàhálà bá ń ṣiṣẹ́ ọlọ́run ti sọ pé yóò di pòfẹ́sọ̀ kíláàbù lọ lọ sùkúù kójú kò kọ́ máa ta dúdò náà yóò di pòfẹ́sọ̀ bí ó ti ń ta lúdò ọlọ́tọ̀ pé èèyàn máa jẹ́ mílíọ̀nìà kíláàbù lọ́ máa darẹ̀ láàmú kọ́fẹ̀ kan máa sọ̀kálẹ̀ ànábì ní rárá kullun muyassarun lima khuliqa lah so orí tọ́lọ́ bá ti ní yóò jẹ́ tí ẹ̀yẹn tó ti kádàrá rẹ̀ fún ọ yóò wá ṣe rọrùn fún ọ láti máa ṣe àṣẹ yìí wọ́n máa ṣiṣẹ́ wọ́n sọ pé kádàrá kádàrá lọ́ọ̀bà ní ṣiṣẹ́ ṣùgbọ́n wàá gbàpọ̀ náà lọ́ba tí máa kádàrá nǹkan ìwọ́dẹ̀ máa bá iṣẹ́ lọ kọ́lọ̀ kó fún wa ní àṣeyọrí jama kábùkù mẹ́yẹ. afa alára islamic creed òun náà ni al-iman bi annal quran kalamullahi hakikiyun gairu makhluk a gbà pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run òdodo ni kìí ṣẹ̀dá ọlọ́run àjọmọ́ ìjà gbà nìyé àwọn kan nínú àwọn mọ̀tẹ́sílà àwọn mọ̀tẹ́sílà làwọn àjọ burúkú kan tán ti lọ ṣáájú wọ́n ní Kùránì sọ̀rọ̀ ọlọ́run wọ́n lẹ̀dá ọlọ́run ni sẹ́yìn tó fẹ́ achieve ẹ̀dẹ̀ sọ fún yín ẹ̀rí pé dòní àwọn èèyàn máa ń kó tẹ̀mọ̀tá kóòtù Aristotle asámúgbà Aristotle ẹlòmí ìrópa Aristotle lẹ́sẹ̀ wáyé Aristotle sì wáyé ṣáájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ lọ ka ìtàn Aristotle ti wáyé ṣáájú ànábì lónìí tẹ́ ẹ bá sàwọn course bíi psychology sociology philosophy history ẹ ẹ lè ṣe kẹ́ ẹ mọ́ kóòtù Aristotle kèfèrí sí Aristotle ọ̀tá ọlọ́run ni ṣùgbọ́n ó jẹ́ tó ní làákẹ́ ìdíwọ̀n àbá làákẹ́ ìtẹ́ pé kò wá sẹ́sìn bẹ́ẹ̀ gọ́ìrù mọ̀sọ́ọ̀bù bíi dì kò sẹ́sìn bẹ́ẹ̀ ibi ó ti ní pọ́blẹ́mù yẹn doni àwọn èèyàn kóòtù ọ̀rọ̀ Aristotle ó sì ṣe kí ni o relevant. tá a bá ti wá ní ọ̀rọ̀ Ọlọ́run ni ajẹ́pá máa kó tiẹ̀ rẹ láti ọmọ ṣe kíni o yọmọ relevant àwọn kan wá ní Kùránì ìsọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dá Ọlọ́run ẹ̀dá Ọlọ́run máa ń weak ẹ̀dá Ọlọ́run máa ń gbó ẹ̀dá Ọlọ́run máa ń out ẹ̀dá Ọlọ́run máa ń wà obsolete tí ò ní relevant máa tẹ́wàá ní pé eh, ọlọ́run sọ nínú Quran pé káwọn obìnrin lo ìjáàbù ìjáàbù irú òun yẹn sì lè jọ ṣé is it possible this computer era kéèyàn kẹ́ẹ̀kì sórí ìsúrí mẹ́fínísà ìlàtàárọ̀ tàbí kéèyàn kí wọn ọ̀sẹ̀ kan lẹ̀ mo fẹ́ lọ conference kan lamẹ́ríkà kí lọ́ọ́ lọ́ọ́ tẹ̀tí kí wọn ọ̀sẹ̀ kan yẹn lẹ̀ so màá lè máa gbádùn life mi ní amẹ́ríkà yẹn can I do that to start? ẹni tó ní ẹni sẹ́yìn báyà mi kìnnà tó dojúmọ́ alẹ́ kí ilẹ̀ bèrè sọpọlọ rẹ nù wàláhì ò lè kí ilẹ̀ tàbí káàdì kọ́ rò pé mo ayé àná bí wọ́n máa ń pè wọn ṣòro àsìkò tá ara ìrun náà lẹ́ pé ìyàtọ̀ ní pé láyé ànábì wọn èlò microphone ayé ìsìn èlò microphone tó fi jẹ́ pé àwọn èèyàn tí ọgbọ̀n wọn ò lè ṣe kí ni o wọn ò lè pọ̀ ẹ tẹkinọ́lọ́jì ọ̀gbọ́dọ̀ advance ebi kẹwàá fẹ́ pè rún ẹ wá mú ìrun tán ti pè sórí fóònù ẹ wá fi ilẹ̀ báyìí ọlọ́ọ̀kúbárù ọlọ́ọ̀kúbárù àfáàndé ọba ṣe bẹ́ẹ̀ ò ní ìrun lọ́dọ̀ ọlọ́ ẹ mọ̀ á fíìmù òun fẹ́ mọ̀ pè rún ni fóònù kan wọn ni ó pè rún tá a bá ra àwọn ìtàn sponsor lórí rédíò yìí yóò rìmáìndà ni ṣùgbọ́n àwọn ètò ẹgbẹ́ ìlú mọ́sálásí kìí ṣe fóònù lẹ́ẹ̀gbẹ́ kìí ṣe láptọ́ọ̀pù lẹ́ẹ̀gbẹ́ kìí ṣe kọ̀ǹpútà lẹ́ẹ̀gbẹ́ kìí ṣe ìrún pípé orí YouTube lẹ́ẹ̀gbẹ́ microphones èèyàn ẹnu torí bẹ́ẹ̀ tó pèrò alimọ̀ àvinúnà atuwalu nọ́ọ̀sì àná kọ́yẹ́ ọmọ ìlẹ̀kẹ́yà torí pé kéèyàn tó máa pèrò odidi sí àbùdá náà kan ni àwọn tí ń pèrò ní táàfù àwọn ọlọ́run ni pé wọ́n ti á rí pé àwọn tí máa ń pèrò rẹ̀ bọ̀tẹ́ ìmáà pèrò yóò ṣe máa ń nà ọ̀nà báyìí wọ́n ti á rí àpẹẹrẹ ẹ̀rọ pípé pé àwọn ọmọ àlùjọ náà rí ọlọ́run ni ẹkún ọlọ́run àlùjọ náà iṣẹ́ àlùjẹ náà wá tó fẹ́ parẹ́ èèyàn mẹ́jà nígbà àwọn àfáà ní kéèyàn mẹ́jà sí ìmáàmù ìmáàmù làwọn èèyàn jà sí lọ́dọ̀ wa ó ní iye ọdún tó ti mọ́sálásí pa nílùú mọ́ mi ń gbọ́ ọ̀rà èmi gan lọ sí lẹ́jọ́ ńbẹ̀ ní kíní college of agri mọ́sálásí tá a ti máa ń kírun gbà wá kí wọ́n náà ti ti pa wọ́n ẹ̀sẹ̀ yanjú ẹ̀ bọ́yá jò ní torí wọ́n ń jà pé

ìmáàmù sáàdì tó rújú ṣe rí ilẹ̀ ìjọba láti ní pọ́blẹ́mù ṣe ẹgbẹ́ kan wàjà sí ìmáàmù Saudi Arabia ṣe ẹ̀wọ̀n tọ́fà ó ti ní àwọn panel wọn ó ṣe ń ta bí ìgbà téèyàn fẹ́ jẹ principal school ṣe Amẹ́ríkà ṣe ẹ̀mọ̀ ọ̀rọ̀ sùkúù sọ dojú dé bẹ́ẹ̀ Nàìjíríà èèyàn fẹ́ jẹ principal ṣe káfíńtà lè wá kó lóun fẹ́ jẹ principal secondary school bíríkìlà kó lóun fẹ́ jẹ HOD science èmi tí mo ṣe Arabic and Islamic studies kí ni máa jẹ HOD science ṣé fíìsì wọn ni àbí chemistry àbí biology mọ́kànlá pé H2O water ni máa ń pè bẹ́ẹ̀ lẹ́yìn tó yàtọ̀ láti ba jíjẹ́ ẹsẹ̀ lẹ́yìn eléyìn ìrántí nǹkan kan mọ́ máa wọ̀ sí c gbogbo rẹ̀ ìrìn mọ́ pẹ̀lú àwọn ọkọ̀ kan èmi tí ìmọ̀ science kí wọ́n á ní ìjẹ́ HOD kí ni o science department it's never possible ìtí fa wàhálà àmọ́ṣìpù bíi ni pé àyàn ìmáàmù bó ṣe yẹ káyàn ìmáàmù níbi interview gbogbo èèyàn kó lè jẹ máàmù ẹ wo ni ànábì sọdá fi wo ẹ kọ wò yẹ kó mọ ìkọ àkọrọ wù ní kìtàbìlà ẹ wà máa wó lọ ẹ máa wó lọ fìlẹsùn náà fi fíkì fi kádà fi kádà kódà ńgbà mi èèyàn tó lè wò dóbi ọjọ́ orí tẹ́ ẹ bá rí báwọn tí ń jà sí màámù àwọn mẹ́ta ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta competent ẹ wá ráhùn méjì ilé ọmọ tààtì ilé ọmọ tààtì tù ilé ọmọ tààtì fọ ọmọ tààtì fọ ni ẹ mú òun tó ti lẹ́sùn lẹ́sùn tó kéde lọ́wọ́ àwọn méjì yòókù lọ ṣùgbọ́n lọ́dọ̀ wá bí kí náà fi yàn àfàtọ̀ bá ní páàmù dáadáa àáfà tó ní nákàlì pẹ́pẹ́ tọ́ba wọn bàrí ọ́ yàgbẹ́ ó sì yàgbẹ́ lóòótọ́ tọ́ba fẹ́ yàgbẹ́ yà mọ́ orí mímbà ní o so alimoyim kágbàgbẹ́ kúrà ní ọ̀rọ̀ ọlọ́run ni kìí ṣẹ̀dá ọlọ́run òfin inú rẹ̀ láàmú lò ìtọ́wà ń bẹ̀ lágbàgbọ́ ṣé wàá rí Quran àáfà ní ká lọ mọ́ ìwé òfin ni kìí ṣe ìwé tá a fi máa rọrí sàn inṣàlá lónìí àwọn ẹ̀sọ́ Quran nìdàkúdà wọ́n ẹ̀sẹ̀ bí máa wọ́n mú kúránì kékeré wọ́n fi lè bílò kọ́mọ ọmọ gbórílé kúránì kúránì lónìí ẹgẹ́nìkan gẹ̀nìkan wọ́n ni wọ́n bọ̀ sí lásìjẹ yóò jẹ kúránì pépà kúránì yóò rùn bí wọ́n sì máa rùn yóò rùn kúránì kúránì lónìí ó ní tẹ́lẹ̀ bí wọ́n bá so kọ́ kíní bí àwọn kíní táwọn fúlàní wọn sí báyìí wọ́n bá pe kọ́rùn fún sọ ọlọ́run ní ti kúránì dá lónìí kúránì ibnu masudi tàbá nàbí sallallahu alaihi wasallam wà wúwà yẹ̀kù ànábì ń sọ kùránì téèyàn ọmọ abúlé ní ilé táwọn àjànú ogún ọmọ ń sá lọ èdè fi máa play fújì tẹ́ ẹ máa play alájí àgbà nínú ilé yín ẹ máa play kùránì bẹ̀ pàápàá sọ́dọ̀ tó lè bá kọ́ra ilé tẹ́ bá ti play bá kọ́ra àjànú ogún àwọn ògùn ogún tó bá fi nílé yọ̀ máa já tí ìyá àjẹ́ bàbá oṣù bá ń bẹnu lẹ́yìn arọ́ ọmọ ni wọn ògùn wọn máa bàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ sáwọn ọmọ ìyá wa kan bì táwọn ẹ mo ma àfa a báyìí hafidul quran ni òun ó jì lórí ọmọ ẹ̀ka quran àwọn àwọn eléṣù kan táwọn bá wọnà o kì wọn ráyè fòmọ lóru o ti lè ka quran báyìí àwọn o àwọn ráyè o <laughs> tọrọ ń fara àwọn o sọ́dọ̀ tọba di pé ọmọ ráyè ka <laughs> ọ yẹ ọmọ tọrọ yìí sì torí pé àwọn eléṣù tó bá ti rí tọ́lọ́run ṣe àrọ́mà ni wọ́n so kọ́ ọmọ rí tọ́lọ́run ṣe yẹn ibẹ̀ lórí eré wà kọ́ ọmọ ìdílógún kọ́ ọmọ ìta quran kọ́ ọmọ ìgbàgbẹ́ monday thursday gbogbo eléyìí orí wà ń fún wa rani kárí sí ìwé ẹ̀sìn kárí sí ìwé òfin kárí sọ́rọ̀ ọlọ́run ara àgbàgbọ́ wa nìyẹn kọ́lọ́n kó bí àgbàgbọ́ wa òun náà ni al bi anna li wànárọ̀ màhàlùkọ̀tánì látẹ́fúnìyáni àbàdá àtúgbọ̀dọ̀ gbà pé nǹkan méjì kan bẹ àlìjẹ́nà àti iná ọlọ́ndá àlìjẹ́nà ó sì dá iná méjèèjì ò sì ní tán láéláé sẹ́wárá àlìjẹ́nà dárù nàìm ilé ìgbàdùn ni ilé ìkẹ́ni nínú àlìjẹ́nà èèyàn kì í só níbẹ̀ nínú àlìjánà èyí ò ní làágùn níbẹ̀ nínú àlìjánà ebi ò ní pààyàn níbẹ̀ nínú àlìjánà kò sóoru níbẹ̀ nínú àlìjánà kò sí bànújẹ́ níbẹ̀ nínú àlìjánà kò ṣépè níbẹ̀ nínú àlìjánà kò sí wòkúwò níbẹ̀ nínú àlìjánà kò sí nǹkan tí ọ̀dà níbẹ̀ gbogbo ń tó wà níbẹ̀ ìdùnnú ni àlìjánà rè à ń tọ́ bá wù wá láàmú jẹ orò kí fẹ́ jẹ màálù wọ́n ti kún wọ́n ti pa gbogbo ẹ̀ kìí ṣe pọ́ẹ̀sẹ̀ máa taná sí gáàsì kìí ṣe pé sànájú ọ lọ́wọ́ kìí ṣe pómi àmàlà gbóná kò ní rẹ́dí méjì kìíní ni gbogbo jẹ àlìjánà àlìjánà rè níbi tó lágbára dé ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin ẹ̀ ní lóyún mọ́ kò sí pàbí mọ́mọ́ wàhálà ní ká lóyún kò sóyún lálùjánà àlìjánà kò sí menstruation wàhálà ní kéèyàn máa ṣe nǹkan oṣù lálìjánà kò sí nífàásì lálìjánà ṣẹwọ́n lálìjánà gbogbo tí máa dá wàhálà alẹ́ láyé kò ní í sí bẹ́ẹ̀ mọ́ obìnrin bí káwọn ọkọ rẹ̀ fẹ́ yàwó kejì náà wàhálà bí. kí lè wí àbá tó o bá ti sùúrù onílà hypertension ìjọba ti sùúrù fún tó o bá ti sùúrù onílà hypertension sẹ́wọ́n lálùjẹ́ náà ọkùnrin ó níyàwó tó pọ̀ kò wà ní hypertension sẹ́ẹ̀mọ́ tó fà á ọlọ́run ti lóhun ó ti yọ ìdílù tó láti di ìhìwánà nìyí kò ní sí ìlù kò ní sí ìkìlù inú níbí ni kèéta ìkórira kò ní sílẹ̀ mi wa ibi àbújá náà wá dáadé tẹ̀yàn bá níyàwó hundred tó bá fọwọ́ kan ilé ìlẹ́ẹ̀kẹ́ gbogbo àwọn yòókù náà wọ́n mọ̀ fílẹ̀ lẹ́ẹ̀kẹ́ wọn tó bá dì mọ́ ilé gbogbo nẹ́tíwọ́ọ̀kì yẹn ti wà connected tó bá kíìsì ilé ó ti wà connected tó bá súnmélé gbogbo wọn náà ń gbádùn rẹ gbogbo téèyàn máa fẹ́ para sí láyé obìnrin kan fún àlọ́ àwọn parí ìjà ah ah wàhálà ìkọ̀rọ̀ nù ah nítorí àbá àbá lọ́dọ̀ òun òun ọmọ wá rò pé à ṣégun tó máa bóun ṣe ṣe náà wọ́n máa bóun náà ṣe à kílẹ̀ lè kò sí ìdùn ọlárùjà náà má wùlẹ̀ ara rẹ léèmọ̀ tá a bá lè mánéèjì ayé àkẹ́ mánéèjì ara wa ni wà láì á mánéèjì ara wa láyé ni sẹ́yìn tó lọ́ba ti ní kéèyàn òbí àwọn ọmọ tó lálùbáríkà hmm, ọmọ rẹ lè máa dòdì papọ̀ náà yàwó méjì mẹ́ta mẹ́rin ọkọ tó bẹ́ ń bọ̀ bá yá special nu kọ̀wá ní mójútó ọmọ yá àwọn ẹ̀dá káàkiri àdúgbò gbogbo tó lè fa wàhálà lálùjẹ náà wà láì pèsè ìgbàdùn gidi ni àgbà lálùjẹ náà bẹ ìwà sọfẹ ìwọ tí èyí bá kírun gbàgbé ìwọ tí èyí bá obìnrin míì ramadan láti àwọn jẹ last two years last three last four years iṣẹ́ àlùjẹ náà kò ń ṣe ẹni tẹ́ ẹ bá jẹ ramadan láti àwọn ramadan tó ti dé báyìí rọjá àbúláwà ẹ ètè san ẹ̀sán ẹni rájà ẹni ṣàbáà omi tí bá ń tẹ̀ láti ọkọ ní ọwọ́ àlùjẹ náà obìnrin tí bá ń yapa àṣẹ ọkọ kọ̀ọ̀sá lùjẹ́ náà fún obìnrin tó ń ṣe sìnà tó jẹ́ pé lẹ́yìn ọkọ àwọn ọkùnrin kan tó ń rí òwò rẹ̀ àbò tó sẹ́ni bíjọ́ rẹ̀ sáwọn ọkùnrin kan sí ọmọ àlùjẹ́ náà báwọn gbogbo sí ọmọ àlùjẹ́ náà ni ẹja wọ̀ máa ṣe bákan náà á gbà pé iná ń bẹ àwọn ọmọ iná ọlọ́mọdé àjẹ́ kan nù wọn sẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ iná àwọn lọ́rọ̀ wọn burú jù kéèyàn ọmọ jìyà bíi one million at the same time bí wọ́n ṣe ń kó náà máa ni wọ́n máa sá pakẹ́rẹ́ ni wọ́n máa go ní nǹkan ni wọ́n máa gbá lójú wọ́n máa gbá mú wọ́n máa fọ lómi gbóná wọ́n máa fọ nígi ẹlẹ́gùn so many operations at the same time wà lẹ́yìn ìnira ni ọlọ́mọdé àwọ̀ náà ilé yẹn bàbá sọ̀rọ̀ fẹ́lẹ́ mi ṣé wọ́n lọ dáná èmi náà kí n máa dá lùjẹ́ náà ṣùgbọ́n tá a kà á ní òkúra ayé àti súná là ń sọ yẹn àwọn àǹfààní tí ó jẹ́ èèyàn ọwọ́ náà pọ̀ ṣíríkù kéèyàn máa ṣẹbọ gbogbo à sóríta à ń so nǹkan kọ́lé à ń so nǹkan kọ́rùn à ń fi oògùn tajà gan sínú drọ ẹ̀bọ̀n gbogbo ẹ̀ anabi sàṣàlá nínú rúkọ̀ ọ̀fọ̀ pípa wọ́n ti fún ní àdé àgbọn kan yọ pọ̀fọ̀ sí orúkọ kíní kan ọ̀yẹ̀là bá a fọ́mọ lójú àríran ọ̀yẹ̀là lónìí ẹ̀mọ́ ẹ̀yọ̀ mọ́mi sẹ̀sẹ̀sẹ̀ lọ́mọdé ẹ̀yọ̀ mẹ́yẹ sẹ̀sẹ̀sẹ̀ àwọn àfa àdúgbò wa kó ṣírí kùn yẹn jọ ìwọ náà wá ṣe i pity you gbogbo ẹni tó bá ṣe bọ ọlọ́ọ̀ni ò ní wá bìyàn náà èmi kí mo sọ bẹ́ẹ̀ inna man yushrik billah fàkọ̀dé harrama Allahu alayhi al-janna wà máa wá ọ̀nà ẹ̀ ń bá ilé sẹ́bọ̀ tó mú nǹkan mi pẹ̀lú ọlọ́run ọlọ́run ládùjẹ́ náà dé wọ̀ fún iná ni ó sì dé sí. ara tó lè jẹ́ kéèyàn ó tó wọná òun ni kéèyàn ó tó mú nǹkan mi mọ́ síláàmù kúfúrù ó ń kírun ó tún lọ sọ́ọ̀rù ó tún yọ lọ sọ́ọ̀sì ó tún ṣe lórúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ẹ tó ń bayé àwọn ọmọ yín jẹ́ ẹ tó mú wọn lọ Christian school I pity you ó ní sùkúù mùsùlùmí ò standard láyé ìjọ nìyẹn ní Ìbàdàn wáyé wàhálẹ́ Ọlọ́run ti gbàdúrà wa tó o bá ní sùkúù mùsùlùmí ò standard á nìkan gbẹnu rẹ sọ̀rọ̀ pa èmi ọ̀ sọ bẹ́ẹ̀ pé àdúgbò wo ló ń gbé àti ní odidi bọ́ọ̀dì tọ́jọ́ pé sùkúù mùsùlùmí àná láwọn ọmọ wa ṣe mọ́ọ̀kì gba àwọn tọ́jọ́ ti jẹ́ ẹ̀sìrì àwọn ti primary kìíní wọ́n ṣe ní last two weeks sùkúù mùsùlùmí tẹ̀sáyé ìjọ tó fojú ẹ̀ wò tọ́ bá di pé kan standard tún lọ míì mọ́mọ́ mi ẹ lọ christian school bàbá wọn ti ń bẹ lọ́rùn irọ́ náà ah, rìsáàtì wọn máa ń da ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tó jẹ́ mọ́mọ́ lọ parí iṣẹ́ ni wọ́n ń ṣe ẹ́ńbàkà rìlíìsì wáyẹ́kì ní wíìkì tó ẹ̀sẹ̀ parí lánàá yìí wáyẹ́kì láwọn ò ní máa lo àwọn teachers from christian school fún invigilation mọ̀ torí pé wọ́n involve nù kí ni o examination malpractices àwọn táwọn àwọn sùkúù rọ wọn wà lọ sí conference kan ní Jos pé tí wàá ẹ̀kí bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọn ò láwọn tíṣà wọn wọn fẹ́ máa preach kínní kan against àwọn nu àwọn àwọn boycott wọn ẹ boycott yẹn. wàá ìfẹ́ dákọ̀ sùkúù kan lọ́nà òkè bíi wàá ẹ̀kí ti fún ní suspension kò lè rẹ́kí sọ̀rọ̀ fún wàá ẹ̀kí for the next three four years parí sẹ́nu máa ń ṣe ibẹ̀ làwọn mùsùlùmí wa náà kọ̀ wọn lọ ó lè rẹ́kí sọ ọmọ seven hundred sẹ́wọ̀n wọ́n ti rọ́mọ tọ́pọ̀ wọ́n ti rówó tọ́pọ̀ wọ́n ti gbowó ilé tó bá wá ìṣẹ̀tọ́ tó bá wá fifty thousand láàfin wọn ilé thirty thousand so wọ́n bá wọn kọ́ sójú bọ́ọ̀lù ni tàbí tí wọ́n ti rí question wọ́n sáré pétẹ́sù wọ́n sáré kọ́ photocopy machine wà wọ́n fa àwọn ọmọ ọ̀yà ẹ̀ máa dákọ̀ ẹ̀ máa dákọ̀ ẹ̀ máa dákọ̀ níjọ́ tó bá wá ní inspector tó gbóná tó jẹ́ pé incorruptible inspector wàhálà dé ọ̀sẹ̀lẹ̀ school kan bá dẹ̀ ti bẹ̀ dákọ̀ ẹ̀ ìjọ tí wọ́n ní physics ẹni tí wọ́n gbé wá àáfàá súnà dáadáa kò gba pride and ó sọ fún wọn pé if you do anything ṣe ṣẹ́rí lè ṣe lẹ́yìn tí wọ́n tọ́nà ọ̀bà ni wọ́n pa ọ́ tí wọ́n pa ọ́ tí wọ́n sì tọ́ ń bàn wà láì lè ṣe àṣírí yára tú ẹ sá tẹ́ẹ̀kì fídíò fídíò bá ṣe ń ṣe kí ni o gbogbo aburú wọn ẹ lọ gbé sí YouTube gbogbo ayé lórí láàrin twenty four hours ó ní you do anything here I will take the video video evidence wọn ò dẹ̀ lẹ́tọ̀ọ́ kan sí torí pé wàá yẹ kìlọ̀ sẹ́ndì ẹ̀ wá wọn ò sára yìí parí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fẹ́rẹ̀ ní sísì lọ torí pé wọ́n ti rò páwọn òrì ẹni tán gbé wá bribe òun wá já abẹ́ ẹni ọlọ́run kò gba bribe àwọn ọmọ fẹ́rẹ̀ mú orí parí sẹ́ṣẹ̀ afa sincerely ṣe rí gbogbo ẹni tó bá jẹ́ sí wípé kúfúrú ló ń ṣe bí ṣe ń kírun ó tún yọ̀ lọ sọ́ọ̀sì yọ̀ wọ́n lọ́dọ̀ ọlọ́run lásìkò máa sọ fáwọn àfa àtàtà bá ń ṣe dèdè rìn ẹgbẹ́ ṣé kiri yóò tiẹ̀ ní àbí kiri yóò ọlọ́run ṣé mùsùlùmí tiẹ̀ ní àbí mùsùlùmí ọlọ́run wàláyé tó bá kú sí kírísítẹ́nì ó dá lórí lọ́dọ̀ náà ẹni mẹ́tọ́ pé wàláyé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹ lọ lè bá náà ọlọ́run iná lẹ́lẹ́nà káfàrù ní áhàlì kìtàbì wàlìmúṣírì kìínà fínárì jahannama kẹwàá ṣe jahannama nìkan fìyà ọlọ́run bẹ́ẹ̀ gbogbo àwọn àti jù ẹ ń bèèrè kú lórí àwọn ẹ̀sìn yẹn ọlọ́run nínú nájà ànámà ni wọ́n ń lọ wọn wà ní jáde ń bẹ̀ káàlì dí iná fi àwọn òsè gbére ni àwọn kan wà lọ́mọ praise yẹn ká ayéfẹ́lẹ́ tó náà lo fresh fm ẹ̀ àwọn lo fresh fm fún sùkúù wa nínú rọmọdọ́n mi ò praise ayéfẹ́lẹ́ rí mò ń fún lọ́wọ́ mi ni tọ́ba di rọmọdọ́n ọdún mo ti gbé màá gbé program mi náà kó màá gbé lọ station mi ṣùgbọ́n àwọn dèdè kan tí ìsìláàmù tán ṣe òye wọn àwọn praise ayéfẹ́lẹ́ lórí rẹ ẹ̀gbẹ́ ilẹ̀ lọ station rẹ̀ èmi àwọn praise kẹfìrì èmi èmi irú ẹ̀rọ àwọn ẹ̀fẹ́lẹ̀ yẹn àwọn dọ́tọ̀ wa joel wọn bàyàsì sí islam tá a sọ bẹ́ẹ̀ fún ọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tó ṣẹlẹ̀ ayéfẹ́lẹ́ organize rọ̀bọ̀bọ̀ program ó bàlájú ìdí àwọn èèyàn lọ́la kọ́ láìkí islam is a market strategy ẹ̀ mọ́ ti lọ ní ní city university nìyẹn bẹ̀ yẹn náà lásìlẹ̀ rò pé wọ́n kọ́ mọ́ọ̀sì ní university ni he has studied the environment nígbàdàn bíi tó o bá fi ti islam ṣe wò lè gbérí iṣẹ́ ẹjẹ́ kí yunifásitì rìdíìmù wá sí Ìbàdàn kò lè rérò tọ́ba rérò kì í ṣe Ìbàdàn ni ó ti rérò yóò rérò láti Lagos látàkùdá ni yunifásitì àwọn ọmọ tó ń ṣe náà wọ́n rò pé táwọn bá fẹ́ rérò mi wọ́n tó gba muslim lẹ́jọ́ra wọ́n tó gba ìmáàmù ìmáàmù tó tó gba àfa àsúnlẹ̀ náà tó gba tọ́lá àbúrò àwọn lọ́kùn èmi gẹ́gẹ́ lọ́sẹ̀lẹ̀ mo lọ sí kútúbà jimẹ̀ ní lisitu university wọ́n máa ń tán ṣe náà radio station ní city wàláì mo lọ sí program ń bẹ free afáṣàkúlá ẹkùn ló máa ń gbé wa lọ ẹ rò pé wọn máa ń tán ṣe ni wọn rò pé àwọn mùsùlùmí tó ẹ bá ta kẹsẹ wọn ẹ ní lówó wọn parí ṣùgbọ́n ẹ má ta kó ẹsẹ̀ wọn that's what ayéfẹlẹ is doing òní ọwọ àbáyà sọwọ àbáyà sí kọlọ kó gba àwọn jàmá chọọchì wọn nìkan ká máa sọṣọ programu fresh fm yóò bá rówó àwọn mùsùlùmí nígbà fresh fm dóòní tí o gbé wa tó fọkọ akú òǹbẹ ni èmi máa bá a sẹ́kù èmi wà náà tá a ní tẹ̀sán láti ọ̀fẹ́ kí dàdà tó àwọn òyìnbó ọdún tó tẹ̀lé akó wa kó bẹ́ẹ̀ ni rọmọdún báyìí wọn rí wa àfáà tó tọmọyà tó wà bẹ́ẹ̀ ọbẹ̀ àní bẹ́ẹ̀ ìlú ìtọ́jú dé lọ́dún tó tẹ̀lé fẹ̀ mẹ́ẹ̀kì fẹ́fẹ́ náà ti sọ wá pé káà náà máa bọ̀ káà máa bọ̀ káà máa bọ̀ tó ọba corporate you promote us we promote you station so àwa ti a bá tá a fẹ́ sọ so táwọn bá wà fi tiẹ̀ promote tiẹ̀ ìwọ náà fi tiwa promote tiẹ̀ àjọ ẹ̀kọ́ ara wa ni kì í láti pọ́n kọ́ gbogbo tẹ̀sí wa intanet that's what he's doing wọn lọ dìbò kó di mùsùlùmí kankan olórin kiri yóò rẹ̀ náà ló ti wà òun promote business ẹ̀ ní pé ṣe dàda ní sùpọ̀ kúlẹ̀ yìí ẹ̀ máa kówó yín bọ̀ àwọn máa fowó yín sọ̀dà mẹ́wàá àwọn sọ̀dà mẹ́wàá ní owó tiwa náà amíwọ́ pani ọdún mi ìròkè máa lọ síbẹ̀ kẹ́lì kan máa fowó tèmi bú sí kúfúrú tiẹ̀ alimoyim ara tó lè jẹ́ ìyàn wọlé ní kéèyàn jẹ́ kéfì àwọn nǹkan míì tó wá pọ̀ kéèyàn máa ṣe òbí méjèèjì láyé dúkúrú lè já náà á kọ́ gbogbo àwa tá a bá ń ṣe òbí wa ó lè já wọn lọ́dọ̀ ọlọ́ ká ṣọ́ra má ṣe òbí rẹ méjèèjì ara tó lè jẹ́ èèyàn náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sásìkò nínú àwọn tó tó yẹ kó jẹ́ àkídà fún mùsùlùmí òun ni àlì ìmánu bí adábìlì kọ́búrì wà ní ìmì yìí a tó gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo pé ìyà ń bẹ nínú sàárè ìkẹ́sì ń bẹ níbẹ̀ ọlọ́pàá làwọn bí ìyà sàárè sẹ́rẹ̀ tó bá nígbàgbọ́ òdodo pé ìyà ń bẹ nínú sàárè yóò sì ṣẹlẹ̀ àti nínú ìlúwa àwọn tí wọ́n sin táwọn èèyàn gbàgbé nǹkan sínú sàárè nígbà wọn padà lọ wú sàárè wọ́n ti gbé jò wọ́n ti bẹ́ lómi ìtàn ti dè lọ́wọ́ afa wà lẹ́yìn abẹnú sàárè ọlọ́run làwọn sàárè lẹ́lòmí ó ti kọ́ mọ̀ pé wọ́n wò náà ejò akéèké àwọn nǹkan olóró tí ó ti máa ṣàjẹ́ sáré lọ́wọ́ burú jù àwọn àfáà máa ń sọ pé kò fẹ́ẹ̀ sí nǹkan kan máa mi ṣe in afdal nínú àbá abẹ̀rẹ̀ kọ́búrì kò fẹ́ẹ̀ sí nǹkan kan tó mú ayé àjá àyàn tó yà sáré sẹ́yìn pé téèyàn bá wà ní ìyà téèyàn bá pọ̀ ẹ mọ̀ fèmí ara yín mí èmi nìkan kí wọ́n ń gbá létí wọ́n tún gbélé ìná létí wọ́n tún sílé ìlàdà ṣùgbọ́n sáré ìwọ nìkan ni wọ́n máa dáyà jẹ òní rẹ̀ ló kọ̀ǹpléèfù ìwọ náà rẹ̀ ní tàṣíjọ́ máa ṣàkúrú ibo náà wá ṣe sí báyọ̀ lọ ẹ̀ẹ́dọ́ kúnjọ́ kan náà ọlọ́mọdé àbí àṣàrẹ́ o káwọ̀ ọgbà àwọn kan ní òsì àṣàrẹ́ àwọn ń wò wọ́n rán níjọ́ ẹ bá kú bí àṣàrẹ́ bẹ̀bí òsì ẹ̀rù wà lẹ́yìn àṣàrẹ́ mi káwọ̀ ọgbà pé àṣàrẹ́ mi ìyẹn ni ò ní jẹ́ àṣìṣe ìyà á tún wá gbà pé ìkẹ́ ń bẹ nínú sàárè anábì sallallahu alaihi wasallam nínú àdìsí abúlé ibn Abbas ó ní mọ́rọ̀ nàbí yìí sallallahu alaihi wasallam bí kọ̀bùrọ̀ yìí fàkọ́ ìnáwùmá láyọ̀ àgbàrá anábì kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì ó ní sẹ́ra àwọn òkú méjèèjì náà ni wọ́n fìyà jẹ wọ́n ní tí wọ́n sì ń fìyà jẹ wọ́n lé lórí ní tí wọ́n rò pé òtò ní tí wọ́n trivialize tí wọ́n fojú kéré ẹ̀sùn tó fi jìyà sí káàlẹ̀ yẹn ń ṣí fẹ́yìn náà sí ìdènà mímọ̀ ọmọ ń sòfòfò kì í níbòmí kánà yẹmúṣí bẹ́yìn náà náà sì bìlì kíbà wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹlẹ́kejì tiẹ̀ láàyè stẹ́tìrù níbòmí láàyè stẹ́bírìkù níbòmí láàyè àtàwà kọ́ kéékùlà ibi ọba rí ló ti lè tọ̀ tọ́ba tó tọ̀ kò ní í ṣèmọ́ra dáadáa kò ní í bò wọ ara rẹ̀ ó lè dómi ẹ̀kọ́ máa tọ̀ báyìí lọ́mọ òwú rẹ̀ yọ́kẹ́ máa tọ̀ bó ṣe wù ní omi tábà ara tó dójú àṣàrè ìyá bẹ nínú sàárè yìí ọlọ́run ọjà jí àsáré ìkẹ́ bẹ níbẹ̀ ní ìparí àáfàá níṣẹ́ wá ní táàfíkà gbogbo rẹ̀ ń dì gbogbo ń tọ́lọ̀ ń bá ti lè sọ nínú alukur'an àti gbogbo ń tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó bá ti lè sọ nínú hadith pé ẹgbà ilé ìgbọ́ agbọ́dọ̀ gbàgbọ́ irú ẹ̀ lọkùnrin kan tí ó wáyé lópin ayé masiu dajjal àwa gbà pé mọ̀síwù dàjáàlì ń bọ̀ kò tí ì dé báwọn kan ṣe ní ní tírẹ́ẹ̀nì òun ni kíní kan irọ́ ni mọ̀síwù dàjáàlì ń bọ̀ olójú kan sì ni wọ́n sì kọ kẹfẹ́rì sí lórí káwọn gbà bẹ́ẹ̀ ká sì gbà pé mímọ́ lọ woṣẹ́ kìí sára àgbàgbọ́ mùsùlùmí mùsùlùmí èèmọ́ lọ woṣẹ́ kì í ìsìkára ń bẹ nínú ìsìláàmù tọ́rọ̀ bá fẹ́ dojú ẹ̀rọ àwọn àfẹ́ẹ̀sìn náà fílà alákàdéjì lẹ́ẹ̀ṣẹ̀ ẹ sì tẹ̀wọ́ sọ́dọ̀ ọlọ́run ẹ ṣàdúrà aláwùmọ̀ ìní àṣẹfìrúkà bí ìlmíkà wà á sẹ́kùdìrúkà bí kúdìrọ̀tíkà wà á sàlùkà bí fọ́tíríkà làbí fàyínlẹ́kà tẹ́kùdìrú wà lá akúdìrú wà táàlà wà lá àlà wà ẹ̀ máa kàlàdúrà yẹn gùn ẹ lè sílẹ̀ ẹ̀mẹ́ta ẹ̀má ẹ̀méje ẹ̀mẹ́sà tọ́lọ́ fi gáìdì yín èyí tó bá lóore ọlọ́ọ̀ gáìdì yín lórí ẹ̀ mùsùlùmí gbogbo orú àwọn eléyìí ká sọ́ra fún ká sì gbà pé Ọlọ́run nìkan lọ́ba tó dá wa òun ni ó pa wá ọ̀dọ̀ rẹ̀ láàsì padà sí ẹni bá ṣe tọ́lọ́run Ọlọ́run ọ̀kẹ́ ẹ̀ ń bá takò tọ́lọ́run yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n o aláforíjì lọ́lọ́run téèyàn bá túbá lórí gbogbo tó ti ṣe Ọlọ́run foríjì yóò wà kẹ́kẹ́rẹ́ ìnáwó lọ fún ró rọ̀hì aláforíjì lọ́lọ́run tó sì máa kẹ́yìn abẹ́rẹ́ ọ̀fọ́lọ́run kó kẹwàá láyé àtijọ́ ògbéga subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh